Bẹ́ẹ̀ wù. Ikú ikú lóbìnrin wọn ò ṣe sá fún torí àwọn ládùn ayé. Adùn ni wọ́n ò ṣe sá fún torí àwọn ládùn ayé obìnrin bímọ fún ni ò ní kó máa kọni obìnrin nífẹ̀ẹ́ ni ò máa ní kó máa pani ìwọ ló mọ ibi tẹ́ ẹ ti mọ̀ ìwọ ló mọ àwọn àmì tó rí ṣáàṣe jẹ́jẹ́ o lórí ọ̀rọ̀ obìnrin nítorí wípé ikú ikú lóbìnrin ikú ikú lóbìnrin wọn ò ṣe sá fún tóra wọn ládùn ayé àní ò ṣe sá fún tóra wọn ládùn ayé. lóbìnrin o ikú lóbìnrin ikú lóbìnrin o ikú lóbìnrin wọ́n ṣòro sá fún ṣẹmọ̀ bẹ́ẹ̀ ikú lóbìnrin àwọn tún ládùn ayé ṣẹ̀ṣà mọ̀ ikú lóbìnrin ikú lóbìnrin o ikú lóbìnrin wọn adégún wa tún sọ pé ògún mọ́ o ikú lóbìnrin ojú adùn inú ibi inú dúdú o ìwúlò obìnrin a máa pẹ́ a máa ṣe a máa bá ọ̀rẹ́ rìn ìwúlò obìnrin ìwúlò. látẹ̀kan tí mo ti dúró gbáwó la fẹ́ débi tá a lọ. ẹ ní sùúrù ọmọ tí mo ránṣẹ́ máa tó dé. táìmù ń lọ. báwo ni mo mọ́mí ẹ mo ti ìwọ ló máa ṣe nǹkan tó ń ṣe. tó ń bá tún drop ẹ nìkan náà máa tó gbé wa. jẹ́ kàn lọ drop ẹni tó máa drop tó ti drop ẹ á gbé wa náà. irú mọ́tò wo nìyẹn gan. ẹ bí dánfó ni. dánfó ah, dánfó ló fẹ́ gé mi kó bá yín wọ̀ ẹ ìyàmójì ó bá ti sọ fún mi wípé dánfó ló máa kó wa lọ sí patí tá à ń lọ dánfó pẹ̀lú gbogbo bí mo ṣe múra tí mo kún gẹ́gẹ́ tí mo tí mo tí bí mo ṣe kún yìí kí wọ́n bá yín wà nínú dákun ká wá sún mi pa kẹ́ fún mi pa bí geisha mo sọ́ọ̀rì ìyàmójú mi ní bá yín wọ̀ àgbo ah, má wọ̀rì nísìnyí ni máa pè jíwá gan náà máa gbé wá sí náà máa fi gbé mi lọ torí inú èsì ló máa ní máa wà lọ ní máa tún wà bọ̀ ah, ó wá ń pè dáńfó dáńfó lẹ́nu ẹ̀ in fact. má bínú má get me wrong mi ò mo ní ó dàbí dánfó ni mo sọ fún ẹ pé tó bá rí ó fine ah ó dẹ̀ ti wá ń ṣe kínní. ó dàbí dánfó eh, àti dánfó kì í ṣe kankan náà ni tó bá rí ó fine. Ah, ah, ó dàbí dánfó. wo ó dàbí pa màmá bára wa ní pàtí yẹn ni ah, èmi àti ẹkọ làjọ máa wà nínú dánfó yẹn tó máa park mi bí geisha tóru máa máa mú mi pẹ̀lú ọyẹ mi okòkù. a máa bára wa ní pàtí. a bára wa ní pàtí. dánfó dúró náà ọ̀rẹ́ mi kí ló dé tó ń ṣe báyìí ẹni tí òun jẹ́ bákan tó lóun jẹ́ bákan ó ga o mo jí. gbé kọ́ọ̀lù. Bísọ́lá. hello. Bísọ́lá báwo ni. mọ́mì. Eh, èmi ni èmi ni jọ torí ọlọ́run bá mi wá mọ́tò tó máa gbé mi lọ sí patí sùn èmi àti yamoji à ń lọ sí patí kan ó dẹ̀ wà very important jọ bá mi wá mọ́tò G-Wagon ni kó bá mi wá o G-Wagon. G-Wagon ah. mọ́mì mo lọ sí fẹ́ kí n rí G-Wagon náà. haba ah, ah, mo wà níwájú ṣọ́ọ̀bù yamoji nísinsìnyí mo kàn bọ́ sẹ́gbẹ́ kan wá pè é ni jọ mọ́mí kí ló fún yín láṣọ́ránsì pé mo lè rí jí wa gan. Ah, ah. a ló máa rí o máa rí. o ah, máa rí sẹ́ ìmú trọ́ọ̀sì ẹ̀ náà mú mú ẹ̀ náà ṣe bí wọ́n ni Bísọ́lá tèmi nìkan. mọ́mí mi ìṣọ́bí àmọ́ lè rí jí wa gan ni o. o máa rí sẹ́ ọkọ mi a ló máa rí. ok kò sí problem a ti bá rẹ ní nice ride ńkọ́. ẹ ẹ eh, eh, bó tiẹ̀ ṣe ní wọn bó ṣe ní wọn kó ṣáà èsì kó ní èsì ṣá. kò ṣe ní lẹ́sì ah, ah, báwo mo ṣe máa gbé mọ́tò tí ò lẹ́sì ó máa lẹ́sì náà. má pẹ́ o ṣé ọkọ mi ọmọ alálùbáríkà o ṣé ah, Bísọ́lá tèmi nìkan ojú òde ní tiẹ̀. all right iwájú ṣọ́ọ̀bù ọ̀rẹ́ yín àbí ní títì yẹn òkè máa débẹ̀ láìpẹ́. o ṣé gan-an ni èmi èmi àwọn àbáwọ̀ dánfó lọ sínú wọ̀ dánfó wọ́n wá páàkì mi bíi kíní èmi kọ́ bẹ́ẹ̀wù bá máa wù ni a máa fà mí ọ́ ẹ ká máa fura nígbà gbogbo lórí wípé. ń sáré kun kò sí bá ṣe fẹ́ ṣe o kúrò bá mi bá wọn sí mi wá ni ọtọ́ làwọn fẹ́ nìyẹn. mi ò sọ pé kì í ṣe kọsí kọsí ẹgbẹ́ kò sí jìwà kan lórí ìgbà tèmi báyìí àlọ́ kò sí mi ò ní báyìí. kí ló máa ń ṣe sí bá mi bá wọn wà náà ẹ gbọ́dọ̀ wá nǹkan ṣe sí ẹ kó tó bá ti fẹ́ báyìí mo fẹ́ máa bá wọn fẹ́ oh, please. ok ok um, vẹ́sà ń bọ̀. ṣé vẹ́sà tí mo wà lọ́jọ́ yẹn kọ́ yẹn. ṣé ó ṣì wà at least wọ́n á ah, no problem tó bá jẹ́ vẹ́sà um, all right. ìgbéraga ń gbé ní ṣánlẹ̀ ni ṣánlẹ̀ ni ìgbéraga ń gbé ní ṣánlẹ̀ ni ṣánlẹ̀ ni Olúwa kọjú ìjà sí àgbéraga Olúwa kọjú ìjà sí àgbéraga sùúrù o. ìyàwó náà lọ́wọ́ ìkẹlẹ̀ gold ìyàwó lọ́wọ́ lé. sùúrù o sùúrù o mọ́mì. jẹ́jẹ́ láyé àṣẹ jẹ́jẹ́ òfin. Bísọ́lá tèmi nìkan, I trust you. Ilé àdáyé dúró ti ṣàtọ̀. Ah, mo ti ń dúró dèmi láti ẹ̀kan, ẹ fẹ́ dé, ẹ fẹ́ dé. Ṣé ọkọ mi? ṣọ́ra o ṣọ́ra ṣọ́ra o ṣọ́ra ayé yìí ò lọ títí o ṣọ́ra ayé yìí ò lọ títí o ṣọ́ra. ìgbéraga ń gbé ní ṣánlẹ̀ ní ṣánlẹ̀ ní ìgbéraga ń gbé ní ṣánlẹ̀ ní ṣánlẹ̀ ní olúwa àgbéraga òtítọ́ olúwa kọjú ìjà sí àgbéraga. ọ̀rẹ́ mi o. ọ̀rẹ́ mi báwo. ọ̀rẹ́ mi ò wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ah, ah. ó ga o ó ga ọ̀rẹ́ mi lọ́ra bàbá mi ó ga o. ṣé àlejò máa páàkì mọ́tò sí nínú kọ́ńpáàdì eh, eh, eh, pàtì. ó mọ̀ pé inú ilé wọ́n ti ta tẹ́ǹtì síbẹ̀ pàtì ti èrò ti pọ̀ ní gbogbo bẹ̀ so kò sáyè mọ́ nulẹ̀ láti park sílẹ̀. wẹ́ ibo máa park mọ́tò yìí sí mọ́tò tẹ̀yìn gbé wá dà. Eh. ẹ ó mà ti já wálé ó lọ kó ó lóun fẹ́ lọ káwọn èèyàn kan ń bì kan á padà wá láti wá gbé wa. danfo ọ̀rẹ́ mi. anyway sórí mọ́tò yìí Bísọ́lá òun ló ní mọ́tò yìí o ó ní ó fi gbé mi wá mọ́tò mi ti fẹ́ sọ fún ẹ ní mọ́tò ti bí sọ́lá ṣẹ̀ṣẹ̀ ah, jalè lé ó ga o ọmọ dáadáa ọmọ aládùúgbò ẹ̀ kà máa yẹ ó wà pa gan ni. ọ̀rẹ́ mi ó ga o ó ga o ọmọ ṣerú nǹkan bẹ́ẹ̀ yín ò lè jẹ́ kí n mọ̀ ẹ́ ah. eh? ah, a gbọ́dọ̀ celebrate ẹ ni. ó ti di dandan ẹ̀mí àlò gbogbogbogbogbò wàá lò pẹ́ òní fi jáàmù. àmín àmín ọ̀rẹ́ ẹ̀ mà ní. Ah, my dear bàbá mi olóríire á ah. dáa fún ẹ o. ó ṣàmù kọkọ ẹ wà nílùú òyìnbó eh. bọ́tọ̀ ọ̀rẹ́ lòun jẹ́ ah, ó fi òun ṣe ó ti yé yín eh, <laughs> eh, ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ nsìn àjọ máa lọ wẹ́ẹ̀bì park sí o lè lọ síwájú bẹ̀yẹn kó lọ park so kẹ wa wọlé máa bá yín wáyé ibi tẹ máa jókòó sí máa bọ̀ nàtàgbọ́ fẹ́ dúró dọ̀rọ̀ ẹ̀. àjọ máa lọ park àwọn àjọ wọlé papọ̀. Yes, Remy. Okay. Hello, Níkẹ́ Remy, Hey, babe, what's up? Níkẹ́! Kí ló ń ṣe nílé látẹ̀kọ́ tó dá mi dúró síbí báyìí náà? Hello, oh. Sọlá ọ̀rẹ́ mi. Ọmọ bàbá olówó know what, ṣẹlẹ̀? Mo wà ókè jàre. Àbújá ni mo wà báyìí ọ̀rẹ́ Remy? Yeah, mo kàn ń chill the poolside in five star hotel kí ló expect. ọ̀rẹ́ guess what. Eh? Hey, já mi sí ìjọ torí ọdún mo fẹ́ mọ̀ kí ló ń ṣe. <laughs> ṣorí popsi yeah wọ́n promise me the latest jeep hmm? don't be surprised i'm a big girl. Hmm. <laughs> jeep <laughs> oh i'm happy i'm happy. ah. ọkọ mọ ọba olówó nìwọ náà. wo tí mo bá dé a máa paint town in rainbow colour ọ̀rẹ́ mi a máa dàgbòrò ooru ọ̀rẹ́ mi jẹ́ kí n mi hmm. don't worry ọ̀rẹ́ mi enough gist bá dé. Eh, omi ilẹ̀ ṣáà máa já ayé orí ẹ lọ hmm, I want to be like you. <laughs> Ah, báwo dẹ̀ o tẹ̀ trust ẹnu mọ̀ kó o lè ever dọ́là ara ọmọ mi tó tó ṣú ọ̀gọ̀ <laughs> all right no problem take care. Alright, my darling n máa pè é padà má worry Abuja ń dùn Abuja ń dùn ọ̀rẹ́ mi let me have my phone I'll call you back. Alright. love you bye bye. <laughs> kí ni bíi sọ́lá sọ pé ó ṣẹlẹ̀ náà. guess what ọ̀rẹ́ mi ti gbé jeep as in car. are you kidding me. Yes. Woohoo! I'm so happy. Yes. This is our tomato. Wow, congrats to her. Yes. I'm happy for her. <laughs> Anyway, ọ̀rẹ́, wo time ti lọ o. Oh. Jẹ́ àmà lọ ibi tá là ń lọ. Eh. Yes now. Okay. Àwọn ìgbà fún jáde ni. Mo ti ń dá mi dúró látẹ̀kàn. Bísọ́lá. Abísọ́lá. Dúró ọdún wo ló fẹ́ ṣe gbogbo eléyà? Hmm. Ọjọ́ wo ló fẹ́ ṣe gbogbo rádaràda ẹ̀dá? sórí bó ṣe ń sọ gbogbo ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ó dàbí ìgbà tó ń jókòó lùmí lẹ́yọ kọ̀ọ̀kan ní ìgbà ìgbà ìgbà. ìwọ wà lábújá ní five star hotel nínú ṣọ́ọ̀bù màmí ń bíbà yìí o tún ní pé kinní kan dádì ẹ ó ṣẹ̀ fẹ́ ra latest jeep fún ẹ tó torí ọlọ́run mo ló ti ní bàbá tó fẹ́ ra yẹn fún ẹ jàre sọ fún mi gbogbo eléyìí tó o ṣe yóò lè gbé ẹ kó lè bí ẹ o bá jáwọ́ lápọ̀ tí ó yọ kó gbọ́ mi láka náà kó o jẹ́wọ́ ara ẹ̀ kó o jẹ́wọ́ túkọlù ẹ̀ jẹ́ kí àwọn èèyàn mọ bó ṣe jẹ́ bó ṣe rí bó ṣe tó àti nǹkan tó wọ̀n kí wọ́n lè ràn ẹ́ lọ́wọ́ kó lè help ẹ sórí gbogbo eléyìí tó o ṣe yìí àwọn èèyàn máa rò pé olówó lọ́wọ́ ni wọn ò ní lè ṣàánú ẹ̀ torí ọlọ́run kí ni gbogbo pàlàpàlà ìtorí ọlọ́run kí ni problem ẹ̀ náà. Ah, àǹtí mi ìwà ìlara yìí ò tí kúrò lára yín náà Ah ah, ẹ̀dẹ̀ lára mi títí títí títí títí títí títí débi pé ẹ̀tẹ̀ tún lè háìdì ẹ̀ mọ́ kí ló ṣẹlẹ̀ gangan wọn kí n bíìgì ni mo bíìgì wọn pírítì ni mo pírítì ni kí ló dé ná àǹtí mi kí ló ṣẹlẹ̀ gangan mo ti wẹ̀ láàárọ̀ yọ̀ rẹ̀ dìnnà kí ló tẹ́ ṣe ń watọ́ sí mi lára kí ló dé tẹ̀ sí ìfìwà ìlara yín gan sílẹ̀ gan-an kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀ ń lera mi tẹ̀ ń nílà tẹ̀ ń lára mi kí ló ṣẹlẹ̀ gangan ẹni mò ń ní fake life mo ṣàní oríṣiríṣi nǹkan láti show for it mo ń lo aṣọ gidi mo ń lo fóònù gbàlódé kí ló dé náà ṣé mi mo rán yín kẹ má rówó ra iphone ni hmm? gbogbo good life ten live náà nǹkan èmi kọ́ mo tún fún yín ní irun gidi pẹ̀lú irun fẹ́ẹ̀kì òfò tẹ̀ ń gbé sórí káàkiri ayé yìí èló lẹ fi contribute shop mọ̀ sí mi pé màá mi o ẹ̀ka ẹgbàá o kíníkan kíníkan tó wọlé bá dìú àbí tá a bá need anything kí lè má rí múlẹ̀ èmi yìí kan náà náà kọ́ ni èmi bísọ́lá yìí kan náà náà kọ́ ni ṣé ẹ̀yin ẹ̀kẹ́dùnú ẹ̀yin lẹ́fẹ́ kọ́ mi bí ṣe máa play káàtì ayé mi àbí ẹ̀yin lẹ́fẹ́ máa bá mi play káàtì ayé mi tí bá ní mo làbújá tí mo dẹ̀ wà ṣọ́ọ̀bù àbújá náà ni mo wà nìyẹn kírẹ́tẹ̀ ní mi lára ẹjọ́ tó rọ lọ́hùn o I have my life to live let me live it to the fullest èmi ló ń sọ èmi gangan lọmọ tó ń sọ èmi mò ń hot ẹ̀yin ti gbó kẹ́kẹ́kẹ́kọ́ lọ sẹ́ńpẹ́ ná àǹtí mi ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín gidigidi gan ni pẹ̀lú wà lára tó tẹ́tẹ́ ń bá kiri yìí o ǹjẹ́ dẹ̀ mọ̀ pé ẹ ti gbó èmi ilẹ̀ mi ṣẹ̀ṣẹ̀ mọ̀ ilẹ̀ tí ń ti ṣú ẹ tó wọ́n ń ṣàfarawé àǹtí mi ẹ lọ́wọ́ àkànṣe kan kẹ́ lọ́mọ kọ̀ wálé kẹ́ fi lélẹ̀ fẹ́mi kí n máa rọ́ọ̀kì táwọn mi lọ kí ló dé gangan náà ẹ wá mọ ọlá tẹ̀jẹ̀ ọlá pé wọ́n bí mi léyìn ni o tí ó bá ń ṣe pa jẹ́ ọmọ ìyá kan bí mi léyìn ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ìwà tẹ́ wù ú sínsìnsìn màá lálé yín màá sọ̀rọ̀ gba orí yín ni kí ló dé màá tún máa receive kọ ẹ máa dún ní background ṣé kọ́ lè gbọ́ gbogbo ibi tí mo wà níyàn láìkí ẹ o ẹ rọra jáwọ́ nù lára ẹ má lára mi mọ́ o but mo forgive mi ní eléyìí ìmí ni kẹ má yẹ kó tún wáyé mọ́ tí mi bá wáyé àti mi máa nù yín lọ́rọ̀ o mo máa nù yín lọ́rọ̀ kí ló dé gọ̀gànná ẹ̀dẹ̀ máa ṣe lára mi kí ló dé bá fẹ́ ra iPhone ni kẹ́ ẹ sọ kábàáyín owó ra iPhone Bisola. kí ló ṣẹlẹ̀. Bisola. èmi ló sọ orí burúkú ọ̀rọ̀ lé lórí báyìí. èmi ló sọ adúrú ọ̀rọ̀ àbùkù ọ̀rọ̀ ló sọ lé lórí báyìí lórí pé mò ń correct ẹ̀ lórí pé mo fẹ́ tùgbèsí ayé ẹ̀ ṣe lórí tí pé mi ò fẹ́ kó kùnà mi ò fẹ́ kó ṣìnà láyé ẹ̀ ẹ sọ̀rọ̀ burúkú tó tó èsì mi àbí sí wàhálà ṣó ti gbọ́ kò sí wàhálà nǹkan tí mo mọ̀ ní pé ìgbẹ̀yìn báyìí ló ń dolo padà. mo ṣe lára mi all the time. má ṣe gbáyé àsọmọ can you understand take life ayé aláyé ayé aláyé o. Hmm. Eh, ẹ wò èmi ò lẹ́ẹ̀fà èèyàn in fact makeup ojú yìí ó ṣá proper ni wọ́n ṣe bẹ́yìn náà mọ̀ wípé wọ́n lọ ti ṣe meeting wọn ò ní ṣe estate gate mọ́ tílẹ̀ bá ti ṣú ibi tẹ́ bá wà lọ tẹ́ pẹ́ dé kó kán èmi o. ẹ̀ẹ́dọ́ ló wá ní pé wọn ò ní ṣí gate mọ́ ṣáà wò mọ́ lébi tá à ń hmm. eh, ẹ ẹ ti ẹ̀dùn náà mo gbọ́ tán ni pé o lè wá sádùgbò yìí ní àná. ẹ ẹ ń tẹ̀ dábẹ́ o lè yẹn gangan ní kókó nítorí olè tó wà yẹn gangan lọ́sẹ̀ tílẹ̀ bá ti ṣú wọn ò ní sílẹ̀kùn fẹ́ níbọ̀dà ọmọ tábìrì kan kì í rìndè òru nà èyí hmm. lè má pẹ́ wọlé mọ́ kí ló dé. àǹtí a ní pẹ́ àwa tá à ń lọ àgbẹ̀ni dání ṣe ti gbọ́ ẹ ṣe. Ah, ah. ẹ̀yin jẹ lẹ́mọ̀ tílẹ̀ bá ti ṣú kẹsùn ta. ẹ ṣe ègbè mi bẹ́ẹ̀ wà lára yín à ń bọ̀. ẹ ṣe má ẹ ẹ pẹ́ kí ara máa ń mú kàn ṣe ti gbọ́. ẹ má tiẹ̀ gbọ́ ẹ̀yin lẹ́mọ̀. ó lè wo. ó mo ti gbọ́ ẹni tó bá ti tì lọ́kàá bá pè fóònù ẹnu ìwà gbogbo ti bá yàn èmi àti nǹkan tó bá ń wù nìkan fara wọn ṣe táì tó bá wọ̀ nìkan fara wọn Hello, Bisola, how are you? Bisola, why are you doing like this now? Ó sọ fún mi pé tó bá Abuja, ó máa kí ló ṣẹlẹ̀ now you didn't call me don't you know I love you mo ti mix ẹ gan now sweetheart why are you doing this to me. o má bínú popsi mi ni hmm? popsi mi ni. dadi o make her happy okay okay kí ló ṣẹlẹ̀. can you imagine ó láwọn ọjà kan tí mi fẹ́ clear and he promised to give me some money pé kí lẹ́yìn tó ṣú o mo máa rí alert i mean ti rí alert. so torí ọjà kò ṣọjà ń sìn ló lè pè mí ló lè pe lọ́ọ̀ rẹ̀ ok èló gan lówó tá à ń it's just five million naira. five million naira. yes. Um, ok màá màá yẹ ẹ ní four million. mi ò kí ń yáwó o mi ń yáwó lọ́wọ́ o yìí hmm. my dad is too rich for that kind of level mo lè máa yáwó lọ́wọ́ ọkùnrin. bẹ́ẹ̀ni. doesn't make no sense. why now? okay okay let's do it like this èmi á fún ẹ ní four million naira don't worry i will give you the money. Mm-hmm, that sounds kind of better mo lè forúkọ sí at least fún tó tiẹ̀ sọ yìí ó ṣúọ̀ pé tí bá fẹ́ tán ò lè fìyà jẹ mí ó máa mọ̀ tọ́jú obìnrin ṣe. and i will love you for the rest of my life okay? Houston, you must realize anything. Oh, very soon, sweetie. You will get the money. Má worry. Oh, my, I get and see. Just go, my transfer immediately. Mo ń bá in the next five minutes, I will send it to you. Okay, dear? Thank you so much. Jọ̀ọ́ má jẹ́ kó pẹ́, jẹ́ kí n tètè rí I'm sure you know I care about you. Mm. Take care. Bye. Múlẹ̀ ayẹlẹ o ìbò sí o ẹ ìjọ má dùn ún fúnra. kí ló ṣẹlẹ̀ ẹ̀tẹ̀ jẹ́ kí n fọkànbalẹ̀ receive phone call mi ẹ̀dẹ̀ ń dún lábẹ́ ẹ̀ ń dún ẹ̀ ń gbìn kí ló ṣẹlẹ̀ gan-an. Ah, èèyàn búkú yẹn ah, èèyàn búkú yẹn ìwọ gángan làìdá tó ń gbénu ọmọ yẹn ìjọ má dùn ún. ó ti pa bọ̀bọ̀ yẹn ìlú lòun gan fún ara ẹ̀ ń pa tó máa fẹ́ fọ́ mi lòdì lórí ó kẹ́kù lọ́wọ́ ẹ̀. ẹ just four million naira ńlẹ́lẹ́ ń bẹ̀ kí ló dé ọmọ mínísítà máa ló ń bá sọ̀rọ̀ àbúrò ti mọ ni four million naira péré owó mm-hmm. ọ̀rẹ́ mi tó bá ti gba owó yẹn ó yí ẹ̀ náà kí ló dé ṣé kí n má sọ̀rọ̀ mọ́ ni ló bá ti gbájáre fún mi tèmi ṣùgbọ́n má gbàgbé má jẹ̀ rántí pé ó fẹ́ lọ kówó lọlé tó bá ti dìgbà yẹn o mm, ọlọ́run mo fi bẹ́ẹ̀ o ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi lẹ́tà nù tip of the iceberg lélẹ́yìn náà ah, tip of the tí mo ti pè ní forty m mi láìkẹ́ má dọ̀ mi náà òun dọ̀ mi yẹn náà. àwọn àtẹnu fans club gan náà wọn ṣàṣọ. whatever hmm. aunty whatever. at least four m yóò máa ní nǹkan tó tiẹ̀ máa sí o. Hmm. Hmm. bẹ́ẹ̀ni. jẹ́ kí n wọ bóyá láti ti wọlé o. ikú ikú lóbìnrin wọn ò ṣe sá fún torí àwọn ládùn wáyé. mami ọ̀rọ̀ tí mò ń bá yín sọ láti jọ yìí ẹ kàn fi gbígbọ́ ṣaláìgbọ́ ẹ fèsì ẹ sọ̀rọ̀ sí. obìnrin bímọ fún mi ò ní tó bá. ẹ dá mi lóhùn máa ń ọ̀rọ̀ wo nìyẹn ẹ tún bí mi pọ̀rọ̀ wọ̀ ni ṣé mo bá yín sọ̀rọ̀ méjì ju ọ̀rọ̀ àbúrò mi ní sọ́la lọ pẹ̀lú gbogbo òrìnkùnrin ìrìn àrè tó ń rìn kiri ọmọ kékeré ààrẹ ẹjọ kí ni Bísọ́lá mọ̀ láyé yìí kí ni nǹkan tó tì dà abójúwò pẹ̀lú gbogbo ìrìn wèrè ìrìn àrè tó rìn kiri ìrìn ìranù tó rìn kiri ọmọ kékeré ààrẹ ìrìn kan tó rìn kiri oríṣiríṣi ọkùnrin ló máa ń dọ̀pọ̀ sí oríṣiríṣi náà ló máa ń gbé jáde oríṣiríṣi nǹkan tí ò yẹ kéèyàn bá lọ́wọ́ ọmọlúwàbí olúwa lọ́wọ́ Bísọ́lá irọ́ yìí náà ni ó kọ́ máa dé ojú yín náà ló máa wà tó máa máa bákùnrin sọ̀rọ̀ ẹ òun dádì òun kọ́lé sí Banana Island in fact BGC làwọn gbé ń sè BGC kan làwọn dàgbà sí gbogbo nǹkan tí ò tí ì àchíìmù láyé ẹ̀ ó máa ma sọ pé òun ti ní ṣé èèyàn ò mọ̀ pé gbogbo àwọn nǹkan báyẹn ó máa ń lé olóore sá fún yàn ni because àwọn tó yẹ kó help èèyàn wọ́n máa rò pé yàn ti tó tọ́ èèyàn ti lówó wọn ò ní lè ṣèyàn lóore. jùmọ̀kẹ́ jùmọ̀kẹ́ lẹ́nu ẹ ìwọ kí n bá bísọ́lá sọ̀rọ̀ tàbí ìwọ gangan ni kí n bá sọ̀rọ̀ ìwọ ló yẹ kí n bá sọ̀rọ̀ ìwọ ni ìwọ lójú òtí ìwọ ló ní tìjú ìwọ ló fẹ́ gbó sínú ilé ìwọ ló òmọkọ ni tàbí mo mọ̀ ẹ́ pẹ̀lú ẹnìkan ni ta ni mo mọ̀ ẹ́ pẹ̀lú òní boyfriend ni òní boyfriend ni èyí boyfriend ò ní yọ kó débi pé ó máa nọkọ ó lọkọ ó ti gbó sínú ilé tó o bá mọ jùmọ̀kẹ́ ìwọ gangan ni màá bá sọ̀rọ̀ báàrọ̀ ẹ sọ̀rọ̀ yára ẹ ní brain ọmọ mi tó ṣàprápra ọmọ tó gùdù ọmọ tó jẹ́ pé ó rí mi ní ó mi ṣé bí mo ṣe rí tẹ́lẹ̀ ni ẹ mo bèrè lọ́wọ́ ẹ ní ọmọ tó yẹ pé ó ń fún mi lówó mo fi ń rajà sínú ṣọ́ọ̀bù kí n tó nọkọ̀ tán á ti mú mi wá ẹ ó wá ní ẹnìkan ń gbé wọ́n ń gbé lọ wọ́n ń gbé bọ̀ ìyẹn kún ẹ ó mọ nǹkan tó ṣe ọpọlọ ló ń lò ó ọmọ ọmọ mi tí ẹ̀gbọ́n náà bàbá ẹ bàbá tó dẹ̀jẹ̀ lé lórí tó bí ẹ èlé lórí fún mi kò ń ṣe pé kó mú two hundred sílẹ̀ kó mú five hundred sílẹ̀ ṣé bàbá ní ká pe yẹn ni ìwọ àti bàbá ẹ kọ̀ọ̀kan náà nìyí mo mọ ìfún bàbá ẹ náà ló jàjẹ wọn ń sọ̀rọ̀ sí Bísọ́lá mi Bísọ́lá ọmọ alálùbáríkà wo bisola ọmọ alálùbáríkà òun ló ń fún mi lówó ọ̀rọ̀ ọjà mi ni màámi ẹ̀gbà ẹ fi kún owó ọjà iyì sí. wọn ò ní dáhùn ọmọ gidi ọmọ tó ṣan prapra <laughs> ọmọ tó jọ yìí ẹ bisola Hmm, ó ṣe jàre ọkọ mi ó máa máa dùn ni bó ṣe ń sọ báyìí ló máa máa dowó bó ṣe ń gbé fún wọn báyìí ló máa máa dò gbà síbẹ̀ ọmọ tó jọ yìí hmm. Hmm. ó ní kí n máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni òun gangan ni kó bá rẹ̀ sọ̀rọ̀ tàbí orí pẹ̀lọ́kùnrin rí. mi ò rí wọn pẹ̀lọ́kùnrin rí o. kò ṣe máa ìdá gbà síbẹ̀. ẹ̀yin náà ẹwà kan ṣèkan ilẹ̀ tí ń ṣú ilẹ̀ tí ń ṣú ilẹ̀ tí gbó sílé màámi yẹn ẹwà kan ṣèkan ilẹ̀ ti ń ṣú èmi náà ń sọ lọ́wọ́ báyìí. ọmọ tó ń sọ Abísọ́lá tèmi nìkan. náà sọ̀rọ̀ mo wà lẹ́yìn ẹ̀ tó bá ti lọ báyìí kí n máa wẹ̀ ẹ́ ní. àbíbí ah, Abísọ́lá. but isolaba lè máa ń ṣe báyìí náà wọ́n lè ṣe bẹ́ẹ̀ yẹn náà má bínú ah, ah. báwo tó tó bá pè mí ò wá báyìí níbi tó yẹn o tí ì ṣetán láti dá mi padà. Uh-uh, Lukan, I don't dey beg you since no vex now. Mọ́mí mi ni ò tètè lò tó má bínú now. I'm sorry. Ṣéyàn bẹ́ẹ̀ báwo? O ṣéyàn bẹ́ẹ̀. Ó yẹ kó mọ̀ pé kíní yìí, èmi kọ́ ni mo láwọn mọ́tò tí mò ń gbélé yìí. Èèyàn ló ní wọn, à ń gbọ́dọ̀ ṣe wà yẹn tó ní expect pé màá sanwó fún wọn because bó ṣe ń háyà mọ́tò yẹn owó tó ń fún mi èmi náà rẹ́mi tàkàǹtẹ̀ tó ní mọ́tò àwọn ọdẹ mọ̀ pé àwọn mọ́tò yẹn sì ọ́n fún mi kí n ta ni because tó bá tó rí ẹ tó ń wà kiri sí ọ bá fi pé mo ti ta fún ẹni ọdẹ onímọ̀ pé mo kọ̀ já ẹni. i'm sorry ọdẹ náà máa fowó kún owó tí mo fi ń hàn ẹ. àfọyín kọ́ ni mo bá ẹ sọ náà àwọn tó ní sí tó rí fine tó bá rí tóun wà kiri sí i'm sorry you, you need to work on that. Oh, because àdéhùn àdéhùn àdéhùn àdéhùn náà ah, tí wọ́n ti yá ẹni mọ̀ ah. pé òkè báyìí ni o tó lẹ́ẹ̀dí fún mi lọ́wọ́ àtijọ́ sọ ọjọ́ tó máa dá padà jẹ́ kó rí bẹ́ẹ̀. mo ti gbọ́ sẹ́ mọ́mì mi ló dìde má bínú mo understand má bínú má bínú ṣé ò bínú mọ́ yà smile now smile now why you dey frown now ó yà rẹ́rìn. mo ti gbọ́ but I don't you wanna understand. oh my God I'm sorry. <laughs> <laughs> ọ̀rọ̀ wà o ọ̀rọ̀ wo jẹ́ ká kọ́ fi báwo ní ilẹ̀ kí tó lè mọ̀ bí i'm fine or not ọ̀rọ̀ mi tún wà o please fẹ́ lọ sí pati kan pati tí mo dẹ̀ ń lọ yẹn mo máa ń gba ìyọ́dọ̀ àwọn tó àwọn tó ń bọ̀ yẹn wọ́n máa ń hype mi kan wọ́n máa ń fojú you understand mo dẹ̀ nídìí mọ́tò tó gba tó gara gan so i don't know if you can be kò tiẹ̀ nídìí you be of help náà ni. irú mọ́tò wo tí wọ́n pé rẹ́ǹtì ń sìn wàá sọ pé kò sí available náà ni. Eh, ok ok at least lr four kan please don't say no please. ẹ na aroma but problem ti mo ní pẹ̀lú ẹ̀ náà ni the same complaint. kò ní happen mo i swear. tábà ti ṣàdéhùn pé báyìí ni jẹ́ kó bẹ́ẹ̀. see cross my heart i swear to god this time around bye before you even call me like this i go don call you say i don finish please. no problem gba ló máa ní ìdẹ. ah in four days time ni o in four days. four days. Eh, please. ṣé wàhálà ṣé wàá ti kò dé alright no problem thank you very much then ọmọ ọmọ bá mi máa adjust kíní seat yẹn mi mo bọ́ ṣe máa adjust tẹ̀lé síra máa lè you understand. adjust ẹ fún ara ẹ pẹ̀lú wa mẹ tó bá dẹ̀ bọ̀ bọ̀ need manual kó jẹ́ màmá stick ah no i can't ah i don't do manual manual care mọ́tò lè lè ṣe jàre. wàhálà ẹ pọ̀ kò tó wà. jẹ́ kó pọ̀ oh, jẹ́ kó pọ̀ things family nǹkan. ọmọ ló ti máa bọ́lẹ̀ báyìí mi ti lè bọ́ lẹ́sìn yìí o. Ah, ah. ṣé ni mọ́tò lè fẹ́ máa gbé. báwo lè ṣe ń ṣe báyìí náà aṣáà ti wà ti pé ṣó lè lọ drop mi tí mò ń lọ ni. ìgbéraga ń gbé ní ṣánlẹ̀ ní ṣánlẹ̀ ní ìgbéraga ń gbé ní ṣánlẹ̀ ní ṣánlẹ̀ ní olúwa kọjú ìjà sí àgbéraga òtítọ́ ní olúwa kọjú ìjà sí àgbéraga sùúrù o sùúrù o sùúrù o sùúrù o sùúrù láyé gbà o sùúrù o jẹ́jẹ́ láyé ẹ ṣe ah, jẹ́jẹ́ o sùúrù ẹ jọ mo fẹ́ tá a yí ẹ ti bá mi fẹ́ ẹ jọ ẹ jọ jọ. ok ok ah, ah, ẹ ọgbọ́n tarigi àmì abẹ́jáde alápá kan orí ẹ dàrú. Hey, hello, hello. Wow, wow. Hey, come on. Oh. Hey, wow, Hey. Ah. Kí ló ṣe ẹ́? Ah, ah. Kí ló ṣe náà? Ẹ̀gbọ́n kúrò ṣẹlẹ̀, kúrò ṣẹlẹ̀. Kúrò ṣẹlẹ̀. Ah. What's it? Ìyá Ṣákì àwọn ọmọ mi wá. Ìyá Ṣákì. Ìyá Ṣákì àwọn ọmọ mi wá. Ìyá Ṣákì. Ah. Ẹ wo mọ́ mi, tó bá yá wọn máa ní mi dé o tó bá yá wọn sún ní mi tún ti dé o mọ́mì ẹ wò ẹ mò ń sọ tèmi tó bá yá wọn ní Bísọ́lá kan tún ti bẹ̀rẹ̀ gbéraga àbó bẹ̀rẹ̀ ariwo àbó bẹ̀rẹ̀ o mò ń sọ tèmi tó o. mami àǹtí mi ni o àǹtí mi lọ lọ lọ fẹ́ kí n rí ilé ayé gbé lọ ń fọkàn fún mi lọ́rùn kí ló dé wọn kàn ń ṣe lára mi ni tí n bá gbégbá wọn á sọ pé mo ní fake life tí bá ṣe gbá wọn á ní fake life fún ni àti tó jẹ́ original life gan wọn ti bá mi sọ di fake life ẹ bá mi sọ fún wọn o kó má di pé mo rin àgbàlagbà fín o hmm. èmi àti ndẹ lọ́rọ̀ wa wọ ẹ̀yin lọ́rọ̀ mi ló jẹ́ kí n kọ́kọ́ afẹjọ́ eh, sùn. Bísọ́lá ò ní bínú ni sórí ẹ̀gbọ́n ìjùmọ̀kẹ́ lóòótọ́ ẹ̀gbọ́n ẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀ ni eh, ara ló ń ta ara ló ń ta gbà tó rí pé bó ṣe ń ṣe tó dẹ̀ rí pé wọn náà ló ń kówó fún mi wọn ló ń ṣe gbogbo ẹ̀hún lára fi ń ta ara ló ń ta ò ní bínú màá dẹ̀ bá sọ̀rọ̀ torí ibi tó bá fi ẹlẹ́mọ̀ṣọ́ ṣọ́ ibẹ̀ ló ń ṣọ́ so máa bá sọ̀rọ̀ gidi gan ni èmi ni kó máa wo kò sí problem má bínú torí tiẹ̀ wà lára ẹ̀ ah, tiẹ̀ wà lára ẹ̀ o tiẹ̀ wà lára ẹ̀ yára filẹ̀ tá yé kí wọ́n kó máa ṣe kí ni kí máa ṣá prapra lọ ni lẹ́yìn tí ibi kọ́ Bísọ́lá. ṣé mo fìyàwó jẹyìn rí ni ẹ tó bí mi ni mo ti ń sẹ́ǹdì ẹ ẹ wá mọ̀ nǹkan ṣáyín transfer ṣe máa gbà láti lẹ́sẹ̀kẹsẹ̀. nísinsìnyí lágbára Ọlọ́run máa fáyín nísinsìnyí Bísọ́lá bẹ́ẹ̀ ni màá ní. Abísọ́lá tèmi nìkan ẹrù wà nílẹ̀ ẹrù wà nílẹ̀ ẹrù wà nílẹ̀ ẹrù mi ẹrù wà nílẹ̀. Life is so short. Try to be real. You will enjoy it. You better know. Life is so short, try to be real. You will enjoy it. Ayé aláyé. ló ń gbé o. life. life. Ayé káyé. báyìí lára ń sìn àdúgbò lọ́wọ́ lọ́wọ́ sá pẹ̀lú fọlọ́ ní ààrẹ dájú òfin àbú dájú ẹ wo mo ní kí wàá dúpẹ́ lọ́wọ́ yìí fún orí ọjọ́ sí. ọlọ́run lọ́pẹ́ tọ́ sí náà. ṣe rí tí ò bá ṣe tiyín o <laughs> bóyá ọ̀tá mi máa ti kú báyìí sí torí <laughs> ẹ wo nǹkan ló ṣe lọ́jọ́ sí mi lọ́jọ́ sí yẹn ẹ̀kọ́ ṣe pọ́n kéré mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ pé mo wà láyé mo wà láyé yàtọ̀ ara mi pé ah ẹ tó bá ṣe ń dóore ọpẹ́ là ń dún tó mo ní kí n wá kí n wá dúpẹ́ lọ́wọ́ yín mo ti ní kí n fi lè ṣe àdúrà pé ṣe rí tẹ́ ṣe fún mi ọlọ́run á jẹ́ kí àwọn ọmọ yín náà kan rí àánú gbà lórúkọ jésù àwọn yẹn á rí aláàánú àwọn náà ní sọ́kù ojú òde ní tiwọn. Eh, mo tẹ̀ tí ní kí n fi opportunity yẹn sọ fún yín pé tó mo ń travel kí n lè fi <laughs> save opportunity láti gba nọ́mbà yín tó tó bá dọ̀n wá lè pè kí màá sí ilé màá sọ̀rọ̀ dáadáa sá. kò sí wàhálà. ẹjọ ẹ kí n. ok ok ok jẹ́ kí n tẹ̀ fún mi. <laughs> mo ti ń dá àdọ́gba yín sà. ẹ ẹ ọmọ àmì ẹ̀sán fún mọ̀ mò ń bọ́ra lọ́wọ́ náà ló dé mo ṣe ń dé nì. mo dúpẹ́ dán báyìí máa pè é straight. sori ìwọ náà wá rí i pé by the time tí business tí mo ṣe lọ́wọ́ yìí tí bá máa parí ẹ̀ ọmọ wa rí mi wá wò pé ah, ah, pàdé ẹ̀ ti ara yìí because owó wà mẹ́. mo ń dùn mí lọ mo pé ọ̀rọ̀ tá à ń sọ yẹn kí mi ẹ̀tẹ̀jọ́ sí business ni kí mi náà kí mi náà lówó lọ́wọ́ sí wọ́n wàhálà tí mo lọ kóra mi sí lókun òní pé mo gbèsè kàn wọlé lọ́tì wọlé kò sówó lọ́ọ̀kù sẹ́yìn tí ẹ fi ti kún un. ẹni ní ìṣòro kan ó sì tún pé ah mo ó wà lórí àyà mi báyìí kí lè rí yẹn àfẹ́tì mi gan mo lè ní pé ah, wọ́n lè bá mi bó sọ̀rọ̀ náà ó tún lè pé mo ní ìdífà yẹn ta so mo fẹ́ ṣe kòkó tó wà nípa ọ̀tá tí má dé ìgbà mi ta lọ́wọ́ ní ọ̀bọ̀ ayé mi ti dà for now because mo broke gan. lẹ́yìn ohun ọkọ tó ṣẹlẹ̀ ó máa gbé agbáyé sọ̀rọ̀ lọ́lẹ́kan mo sọ fún ẹ pé mo ń ṣe business kan lọ́wọ́ ni tó bá hit fine you understand but nǹkan kan ni mi wà nílé promise ẹ ṣòtì yẹ because president lè bẹ́ mi ṣe wà gbogbo owó tó wà lọ́ọ̀ mi mo ti invest orí business ẹ ṣòtì yẹ máa tó bá yọ máa fún ẹ but mi promise ẹ but lọ́wọ́ tí mo wà yìí ọ̀rẹ́ tó bá gun àpò mi five naira o lórí ìwọ náà ṣàmì ọ̀nà. ìkú tó ń jáde láti sọ́ọ̀sì ni pé èrè èrè rí. lẹ́yìn àpò látẹnumọ́jú gbàgbé yẹn má wọrí tó bá yọ ó yọ but lọ́wọ́ yìí kò sí how far ti the other side na àwọn ọmọ yẹn. àwọn ọmọ inú ṣe gbé ẹ ti sẹgbẹ kan gbàgbà ló ń pa ẹja rẹ tó bá mi lọ gan ni kò fi ọ̀rọ̀ tó sùn ẹ lẹ. ó dàbá àwọn akọ̀kì jẹ. èmi kò tí ì jẹun láàárọ̀. ó ké fún mi ní kọjá kí n ti mú personally mo like yìí báyìí torí background àtàwọn paintings rẹ̀ cause bó ṣe wà yìí ń sìn kán lára àwọn ní tipọ́ sí mi kan àbàntàn pé kò kàn ṣáà máa ṣe bó hmm. yeah exactly so. out of ilé bíi six to seven as in mansion tí popsi mi kan àbàntàn pé kí n máa ṣe bó ṣe wù mí ni favourite mi torí colour àti background ẹ̀ yeah so it's nothing. omi ìgbé wọn nìkan ló ń gbé gbogbo bíbá yìí nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní àwọn mates lóríṣiríṣi but just yesterday ni mo sá kan wọ́n ti fẹ́ pa mí wọ́n ti fẹ́ gbẹ̀mí mi wọ́n fẹ́ gbẹ̀mí ara wọn láì ṣe mi oh. ní láti send wọn padà lọ sílé kan tó kan tó finish mi mélòó lára mi. ok ìyẹn náà ó fi dáa fún èmi so that for sale mi mo máa wà nípa ẹni. ilé mi ilé ẹ̀ máa jẹ́ ọ́. Hello. Uh, uh, girlfriend. Babe, Sandra. Meet her. Um, meet my boyfriend, Banjo. Banjo. Sandra Nike. Hi. Hi. Oh, no, I'm okay. No, I'm okay. Are you sure? olóhùn oh, jẹ ah, olóhùn i'm very fine jàre má wọrí gbogbo gist ibi thirteen boy yẹn tẹ bá ti dénú lé àwa bá yẹn máa Okay, no problem. Wajibu, you're a very nice person. Huh? Yeah, that's what he said. That's my daddy. Yeah. Anyways. Let me quickly go and talk to them. I'll be right back. Kí n tó dé tètè ronú sí nǹkan tó All right. naira two weeks ago fẹ́ gba another another money ago o tún béèrè two million naira ṣé mo káwo ni tí bàbá mi gan bá tiẹ̀ jẹ́ Dangote na so na ẹ̀dẹ̀ say me I dey spend money. Torí ma gbà mí I don just tell me fọmọ yìí náà. Concentrate on the driving. Hello, hello, kí ló dé gan ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. what is this? wo wo wo mi ò ráyè máa máa máa pè é later mo ń drive lọ́wọ́ mo ń drive lọ́wọ́ i will talk to you later. what is this? kí ló ṣọmọ yìí four million naira lákòókò two million naira again ló ń demand fún ṣùgbọ́n sọ́mi di atm ni even if my father is Dangote ṣé bó ṣe ní ká máa náwó nìyẹn ni. mo ti fọkàn báyìí bóyá nítorí pé mo ti fún ní four million naira tẹ́lẹ̀ ló ṣe bẹ̀rẹ̀ sí ní demand fún mọ́ ṣé ní tiwa di màyé báyìí má sọ fún lẹ́yìn má sọ fún lẹ́yìn obìnrin kan ò lè wá control me anyhow see the way she is even talking to me on phone ah obìnrin kan ò lè control me anyhow no no no I can't take this I can't take this anymore. lẹ́yìn ọ̀rọ̀ Bísọ́lá ló sáré sàn sínsìn pé kì í ṣọmọ ní bùkátà ọmọ ní bùkátà bẹ́tà Bísọ́lá náà ok fine ìwọ rò pé torí pé ó jọmọ mínísítà àná oníkan lóbìnrin tí àwọn òbí ẹ̀ bí àmì wàá rò pé èmi yẹn ti kì í ṣọmọ ní Bukata. ọmọ ní Bukata. ó bẹ́tà bisola. in many million times kó lè mọ nǹkan tó ń ṣe mí sìn Bísọ́lá ah, Bísọ́lá nígbìrà torí pé ó jọmọ mínísítà and then òun nìkan ni ọmọbìnrin tí àwọn parent ẹ̀ bí èmi ò ní lè control ẹ̀ ìwọ gan pàápàá gan ò ní lè control ẹ̀ ò ní lè control ẹ̀. à ń sọ ọ̀gá fọlọ́ ẹni ọ̀rọ̀ pé ìgbéraga lẹ̀ tó pé owó tó ní ìjọba máa ná ó máa gbádùn ó máa enjoy life ọ̀rọ̀ ìgbéraga bí sẹ́gbẹ́ kan ọ̀gbẹ́ni gbáwó lọ́wọ́ ọmọ yìí kẹjọ náwó kẹ enjoy life owó kankan láyé ń wá kí ló pẹ́ pẹ̀lú ìgbéraga ìgbéraga sẹ́gbẹ́ kan jọ kí ló ń ṣe mi. ò sọ̀rọ̀ owó Bísọ́lá owó ṣó mọ nǹkan tí èmi ń pe Bísọ́lá ni in fact ẹṣin race course ó bẹ́tà Bisola Bisola one naira Bisola ò lè bọ́ sílẹ̀ Bisola ò lè fi one naira ìbáyọ̀ ṣeré mm-hmm. ṣó believe pé two weeks ago Bisola béèrè owó lọ́wọ́ mi almost four million naira and ọmọ uh, ilé àwọn eh, grandpa náà eh, tí wọ́n renovate lọ́wọ́ àwọn family kó wọ́n ìwọ̀n ìsinmi lọ́wọ́ you understand almost four million naira so mo ní láti ṣe kíni nígbà tó béèrè owó lọ́wọ́ mi náà mo kàn ní òkè kí n kò fún un then I gave it to her even gan mo ṣe ń bọ̀ ń sìn gangan ó ti béèrè another two million naira lọ́wọ́ mi so ìfá wo ló ṣe help me kò help me now. four million naira tèmi dẹ́n bèrè just five hundred thousand naira lọ́wọ́ tó rí múlẹ̀ bọ̀bọ̀. Ah, ah. o ṣá o gbọ́ nǹkan tí mo sọ ń sìn pé ilé family owó tán kàn kó fún mi pé ká fi renovate. mo bí lọ́lọ́ padà kó fún náà. o mọ̀ nǹkan tó kàn ṣẹlẹ̀ ń sìn. o ní bínú ni o ṣáà o try láti lè understand owó yẹn bó wọ́n ṣe kó fún mi lọ́jọ́ yẹn bó ṣe béèrè lọ́wọ́ mi i just can't do that kò yẹ e. and ó uh, mọ̀ pé òun náà ló máa ń sọ̀rọ̀ pé responsibility ọkùnrin ni láti lè ṣe kíni láti lè tọ́jú obìnrin you know it's our responsibility and ó dẹ̀ mọ̀ pé mo love ẹ̀ so mo dẹ̀ wò pé kò sí nǹkan tí mo lè ṣe i just mo kàn ní láti help ẹ̀ má má misquote mi àlàyé mi má bínú understand má bínú. anyway all right but o mọ̀ tẹ́mi kọ tẹ̀lé bẹ́ẹ̀ ni pé ọkọ ní mí nìyàn bá wò lọ́nà kan náà àwa ọkùnrin àtòbìnrin olùrànlọ́wọ́ lọ́lọ́run fi wá ṣe fúnra wa kò sí pé gbogbo bùkátà àkọ́kọ́ máa gbé sórí ọkùnrin nìkan pé bẹ́ẹ̀ ọkùnrin máa ṣúná o a máa jọ máa ẹ̀pọ̀ ara wa ni òun lè máa sọ pé bí àwọn òdìkó máa ṣe gbé a sí mo parọ́ ni. Ah. ilé ìfẹ́ pa mí ni o ọdún ah. ah, náà tóbìnrin àtọkùnrin bá help ara wọn mi ò mi ò rí nǹkan tó bá àdínà but àwa náà gbọ́dọ̀ máa sọ ọkùnrin di atm ká máa kó gbogbo kátà wà lé. òun gangan nìyẹn bá mi sọ fún wọn kó má sọ wá di atm <laughs> sọ fún in fact tó bá gbọ́ wà ń bí ni bá ní kó sọ fún wọ́n sọ fún wọn it's not good sọ mí di atm ṣó fẹ́ pa mí ni and now ṣe ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ Bisola days eight shoe tí mi wọ̀ mo rí i pé oversize ni mo ní láti lò fún size tèmi gangan because if not màá máa wọ ni mi ní lè gbé so ẹ jẹ́ kí n wá size mi lọ. mo ti understand pé eh, mo ní láti yọ ẹsẹ̀ mi mo ní láti wá size mi you get me. ọ̀bọ mo rò pé ò ní ìdí kó yọ ẹsẹ̀ kúrò ó yẹ kó máa gbẹ́sẹ̀ yẹn sínú ẹ̀ lọ kó máa lù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ni ọ̀hún kò lè ṣáàṣì kó tó o bá bọ́ kó lè ṣáàṣì àwọn adé tábà níbi yàrá kẹsẹ̀ bọ̀ ó yẹ kó máa máléjì ẹ̀ lọ bẹ́ẹ̀ náà tí ó bá dẹ̀ ṣáàṣì wàá máa fi pálí síwájú ẹ̀ á balance agbérin ẹ̀ láṣẹ bẹ̀rẹ̀ láti fi pa. báwo ni aláṣẹ ló máa ti ṣe ààrẹ let's talk something else wọn ò ṣe sáàbù lórí àwọn ládùn wáyé àdùn ni wọn ò ṣe sáàbù. yẹ ẹ má dìde má dìde pẹ̀lẹ́ ìdọ̀bálẹ̀ ò ṣe wà. Mm. ẹ ká sọ ma ká sọ ma ẹ ra ma. Um, mm. mọ́mi gẹ́gẹ́ bí asọ́tì ọ̀rẹ́ mi àti pé mo máa mú ọkọ àfẹ́sọ́nà mi wálé wá fún yín ọkọ àfẹ́sọ́nà mi tí mo máa ń sọ̀rọ̀ ẹ̀ fún yín látijọ́ ìrìn Adémọ́lá. Adémọ́lá ọkọ àfẹ́sọ́nà ẹ̀ ọ̀rọ̀ dùn wọ́n hmm, káàbọ̀ ah, má dìde má dìde ó ga o Jùmọ̀kẹ́ hmm. igbọ́ ọmọ ni wọ́. Um, ọmọ Ìjẹ̀bú ni mímọ́. Ah, ọmọ Ìjẹ̀bú tiẹ̀ dáa. Ah ilé ló wà inú mi máa dùn iṣẹ́ wo ló ń ṣe o. Um, I'm an actor ma um, mo máa ń mo máa ń ṣe film I'm an actor mo dẹ̀ tún máa ń produce mo máa ń direct ma. mo ṣe film àwọn oní tíátà eré orí ìtàgé. bẹ́ẹ̀ni ma <laughs> bẹ́ẹ̀ni. ìfẹ̀rọ̀kọ̀ mú wálé ó ti dáa ló wá gbẹ̀rù sórí bí mo tiẹ̀ ṣe ń go olóòkè yìí ṣé o máa ní mọ́tò ṣá. Ah, ah, ah, màámi màámi kí ni ìwọ mò ń bá sọ̀rọ̀ ọjà rẹ. mọ́mí ẹ má bínú fún ti look mi bí o ṣe rí ṣẹlẹ yẹsẹ tó wà lórí mi yẹn mo fẹ́ lò ní next location wa ni ní next week ni màá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn so ìtúrẹ́lì mo ṣe ṣe yẹsẹ rí sí orí mà kọ́ ṣe bí a pé mo kàn dédé gbé sórí ni and um, again mọ́mí um, èmi náà ní mọ́tò tí mò ń tí mò ń ride káàkiri ma. Mm-hmm. bẹ́ẹ̀ ni ma. Um, Toyota ni ma. Ah, Toyota a jẹ́ Toyota àwọn bàbá mi láéláé mo mọ̀ pé kò lè jẹ́ new model ló ń lò àwọn Toyota táyé ẹ̀ ti ta àwọn old model bàbá mi láéláé yẹn òun ló máa ní torí bí mo ṣe ń wọ ẹ̀yìn gan àjùmọ̀kẹ́ ò tiẹ̀ ò wake up ò wake up ò jọ mí ò lè jàbúrò ẹ̀ Ah, Abisola mi orí Abisola mi ti máa ní pé kinní báyìí ti máa ní he báyìí ó ti wọn ó mú ọkọ wálé tí èwe tó mú wá fún mi tó pè ní ọkọ tí ẹ wọ́n Jùmọ̀kẹ́ ẹ ẹ Abisola mi tó yẹ pé oríṣiríṣi mọ́tò ló máa fi gbé mi bíbá especially tí máa fẹ́ jáde tí èmi àtọwọn ọ̀rẹ́ mi bá fẹ́ jáde mọ́tò tí máa ní mo fẹ́ lò lọ́mọ mi máa wá jáde fún mi ìwọ akúkú bẹ́ẹ̀ náà kò mọ́kọ wá láti jọ yìí ò dáhùn ó ìjà tó mú kàn wá tún wọ ẹni tó lọ mú wá fún mi wẹ́ òun ló lóun rí ẹ o ló lóun rí ẹ o ló dẹ̀ fẹ́ fẹ́ ẹ. mọ́mí ẹ má bínú mọ́ mo ṣe pé mọ́tò tí mò ń lò bí i yẹn mọ́tò tí mò ń lò náà wà òkè mọ́mí at least eh, ac wà nù mọ́tò tèmi náà tèmi náà gùn mọ́mí mo ṣe pé mi ò dáa. Hmm. ó ní kí n má bínú bí ìbínú o kí dẹ̀ ṣe pé mo yé tiẹ̀ mi yé tiẹ̀ o but èmi ń fẹ́ ibi tó dáa fún ọmọ ti tèmi ni òun ló dẹ̀ rí ẹ tó lóun fẹ́ fẹ́. mọ́mí mọ́tò mi náà ní èsì. oh my god. E, excuse me i'm not talking to you ọmọ mi ni mò ń bá sọ̀rọ̀ débọ́lá tàbí kí náà pè ẹ́ ṣé bó ṣe ń bá wọn ágìrì nílé yín nìyẹn. wẹ́ẹ́ nǹkan tó bá rí ń bẹ̀ kó fara mọ́ so torí mi understand ẹ ẹ̀yin lẹ́jọ́ ríra yín ló níyàwó òun lòun fẹ́ fẹ́ ìyà tó fẹ́ lọ jẹ ló ṣe mú ẹ wá ó lè wọ́n lọ kọ́ òun kò sí problem tó ti gbọ́. mo sọ̀rọ̀ o ṣì. lè gbé mi báyìí o mi tẹ̀ rí àtọ̀. ẹ inú mi dùn pé wọn náà ti orí gbá mi orí pé kò sí mọ́tò tó wà ń bẹ ju eré náà lọ dẹ̀ rí pé Venza náà ni mọ́tò tó sì tún dájú bí so for now eléyìí nìkan ló wà available tí mo fi ìpò ẹ̀rọ lè lò and ó tẹ̀lé lè gbé báyìí because mi ò gbà ìjọba ìjọba fún èmi kò tiẹ̀ fẹ́ Venza ti sùn mí every time mo kàn ń gbé òun mo kàn ń lò. Venza ti sùn ẹ ẹ kí ló máa ń ṣe báyìí. ọmọ kan oh anyway tó ti àwọn ọmọkùnrin sọ̀rọ̀ ni pé mo ní advice bàbá ni mo ti mọ̀ pé láì tó ti kókó ààrẹ tó kókó ra mọ́tò ara títí ẹ̀ tó mọ̀ kó tó bá ní mọ́tò fúnra ara ẹ̀ sìn o ní pé o tún lọ́wọ́ kan fún ya mọ́tò and mọ́tò ara ẹ̀ gan-an ló máa tún máa o tún lè gbé fún ọ̀rẹ́ ọ̀rẹ́ náà á yá ẹ̀ títí ẹ̀ ní weekend kan ẹ̀ lè ṣẹ́yìn mọ́tò wọn náà tún fi ṣe big deal bó ṣe máa ń ṣe ó yẹ owó ilé tó bá wò ní méní méjì ẹ̀sìn owó tó ń fún mi gan tó fi ń rent mọ́tò tó bá fowó díẹ̀ kún ti ra mọ́tò gidi. wo mọ́tò ṣáà now ó ní mọ́tò ó ní láti ní personal car fúnra rẹ̀. hey god yẹ kó mọ̀ mí tèmi Abísọ́lá bá fẹ́ ra car ó gbọ́dọ̀ jẹ́ mọ́tò tó wá insane kó wà freaking insane kó wọ ọ̀tẹ̀ kó gba yìí kó máa bẹ́ná ó yí ẹ so ah, I will have to take my time láti sọ pé mo fẹ́ ra moto. even though tí wàá fẹ́ rà for now. ṣùgbọ́n àwọn ọlọ́run fún ẹ wọn pèsè owó kìí pẹ́ tiẹ̀ ra mọ́tò kí wọn náà tiẹ̀ lè máa wọ́n understand bó ṣe ń ya mọ́tò tó ń ya mọ́tò inú tèmi náà ṣé sọ̀rọ̀ sí mi ni yàyà o sọ̀rọ̀ sí mi sáyé sí mi àmọ̀jẹ̀ máa máa sọ̀rọ̀ sí mi. ìsọlẹ̀ kan and it's noted already. ok ẹ ó mọ nǹkan tí mò ń wò ni pé hmm. ok ṣé o máa like láti lo range. lo range o. ibo. ibo is fine ó wà òkè náà. because eh, ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ mi kan ní ibùdó owó báyìí tó mo lè lọ bá láì ó lè yà wá ti lò yẹn náà. please quickly go give oge is is what i want. jẹ́ kí n tẹ jẹ́ kí n kọ́ try number yẹn náà. all right no problem. sorry ẹ ká sàn ẹ ká sàn. Ah, kí la ṣe fún well ẹ má bínú pé mo in true privacy um, actually lady ni mo fẹ́ bá sọ̀rọ̀. Oh, lady in the Bebatoro. Um, yeah, sorry, my name is Dapokuka. Can I meet you, please? I'm Bisola. Bisola. Wow, what a pleasant name. Well, I'm um, sorry once again. Can I have the number? <laughs> oh, hey, hey, boy! <laughs> my phone number. Yeah, of course, yeah. Stop being rude. oh. <laughs> my own phone number. Hey. I'm not in the mood. Please, Mama Jodi, I love you. Màá tí bá ti gbàdé ń sìn Hello. Ẹ eh, bọ̀dá, báwo lè ṣe máa ń ṣe bẹ́ẹ̀ yẹn náà? Báwo lè ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn? Ah, like that. Ẹ dẹ̀ ní pé mo bẹ́rẹ̀ sọ̀rọ̀ ẹ dẹ̀ dé ń can I have your number? Ṣé bọ́ ṣe máa ń ṣe nìyẹn? Ṣé bọ́ kùnrin lẹ́yìn náà? Ẹ má bínú. You don't do like that. Ẹ jọ nítorí. Ṣé mo ń tẹ̀ ń bá sọ̀rọ̀ ṣá? ọmọ mínísítà ni yes she's the daughter of a minister ẹ kàn déédéé débẹ̀ yẹn can I have your number ṣé bó ṣe ń toast náà nìyẹn ẹ wò ó ẹ dẹ̀ rí mi lórí dúró ẹ mọ̀ bóyá girlfriend mi ni bóyá ìyàwó mi ni ẹ mọ̀. no no no no no sẹ́rí ẹ̀yin lè máa mọ̀ mi èmi mọ̀ ẹ̀ dáadáa ṣe bẹ́yìn lẹ́ ń ta mọ́tò mi. yẹ́ẹ̀ mi mọ̀ ń ta mọ́tò mi mi tẹ́ fi pé mọ́tò lẹ fẹ́ rà níbẹ̀. mo mọ ìyàwó yín mo mọ ọmọ yín náà ọ̀hún so mo mọ family yín eh. so yeah I knew quite alright she is not your wife ẹ má bínú though manners mi lè máa wà appropriate enough bọ̀tẹ́ ẹ má bínú. sọ ẹ mọ mi. mo mọ yín àfi tó bá jẹ́ pé ìyàwó kejì lélẹ̀ ẹ wo mo like lady yẹn jọ nítorí ọlọ́run. ẹ tètè ẹ bá ti sọ tipẹ́ ẹ lẹ like àrí ó dá kílẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe fún yín bá. mi mọ bọ́n tẹ fẹ́ dá sí o i really want like i want to get close to her i want her. ṣe rí lady tá à ń sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ mo sọ fún yín tẹ́lẹ̀ ọmọ mínísítà ó dẹ̀ ní owó gan in fact ọwọ́ mi ló ti máa ra mọ́tò bẹ́ẹ̀ ṣe ń wù yẹn mọ́tò gan ló wà rà lọ́wọ́ mi so mi ìwà lè sọ ohun bóyá ẹ lè tó bóyá ẹ tó ẹrù ẹ gbé so mo máa ní láti confam ṣe ṣú ọ̀pẹ mi yín gbé. máa try máa try ẹ try at least i will try my best. ẹ máa try anyway èmi máa ràn yín lọ́wọ́ ẹ̀bọ́ yẹ kó bá nǹkan dé ó ti yé yín ọkùnrin lẹ́yìn náà ó ti yé yín tó bá ti bá nǹkan dé ó máa ṣú tí ò bá ti sí level pẹ̀lú gbogbo eléyìí tọ́lọ́run ti ṣe fún yín. ẹ sọ̀rọ̀ ṣó wà nílẹ̀ tí ó bá sick tètè máa lọ mo fẹ́ débì kan ni o. no that's not gonna be it it's not going to be it. ṣé o ṣí ọ. ẹ kí lẹ fẹ́ ká sọ. ẹ fún mi ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀. ẹ bá ti mówó lẹ̀ má bá yín nọ́mbà ẹ̀ wà ló gbé nǹkan yẹn ló wà lọ́wọ́ mi. ẹ fún mi lákàndí tó ṣe kí n tẹ̀ kọ́kọ́ transfer nǹkan sí mi. èló lẹ fẹ́ sẹ́ndì náà. èló lẹ fẹ́ ọ̀rọ̀ obìnrin nítorí wípé. ẹ wo bọ̀dá mi kò rí bẹ́ẹ̀ o ẹ wò tẹ́yìn gan tẹ́ ẹ bá wá sílé ẹ jẹ́ kémi àti àǹtí mi ṣọlá kákó lọ́ọ́ máa take over property dáàdì àbí alágbọ́n àṣà kéré sí i wọn ah, náà ti dàgbà bẹ́ẹ̀ ẹ̀wẹ̀ hold on àǹtí mi gan wà bí. hello hello Bàràdélé báwo ni kí ni mo tẹ kí ni mo ń pín ọ lé fún hello Délé báwo. Eh, kí ló ń ṣe lọ́wọ́ kí ni ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ wá sílé ni gbogbo nǹkan tí bàbá tí dáàdì gbé kalẹ̀ ṣé ó fẹ́ kọ́ jẹun fún wa ni kí ni kí nìkan náà ó dà mo ti gbọ́ ó dà tètè máa bọ̀jọ́ torí ọlọ́run ah, ó dà mo ti gbọ́. ẹ lóyún nínú ẹ pẹ̀lẹ́jà iye ọmọlúwàbí wo wọn máa dáhùn ilé lọ́wọ́ wọn dáhùn mm-hmm. àbúrò ẹ̀ tó ń sọ̀rọ̀ lọ́wọ́ mm-hmm. alápàáké làwọn eléyìí wo jẹ́ ń sọ fún ẹ ojú olójú kò dàbí ojú ẹni o ìwọ ọlọ́run máa wá nínú máa mójútó nǹkan mm-hmm. èyí tèmi ń ṣe ìgbìyànjú lásán ni mélòó ìwọ ni mo lè ṣe ẹ ìwọ náà wò èyí tó bá fẹ́ ṣe ni kò ṣe bó jẹ́ ìyàwó náà ló fẹ́ fẹ́ wo ọmọ tó da náà tó jẹ́ ọmọ tilẹ̀ wá ń bíbá ẹ̀ kó fẹ́ kó máa bọ́ ọ́ àyàwó bíi ti báwo dáadé. Oh, oh. ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ ẹ̀ wàá kéré òkèlè ló lágbára ọlọ́run àwọn eléyìí ọ̀lẹ́ ni wọ́n ìsìntọ́lì sí obìnrin bìnrin jẹ́bi nsìn ìyẹn ti fẹ́ gbalẹ̀ ọkọ lọ ìyíṣọlá ìyẹn náà fẹ́ parí skul ṣé ibi tó ti ń rọjú ṣe yẹn wọ́n máa ráyè ìjókòó ti iléeṣẹ́ kan á dà fún ẹ pẹ̀lẹ́ ẹ gbàgbọ́ mi jáde. ẹ bọ́dá dì í ìyàwó bíi ti báwo ṣé mo lè wá sí nàìjíríà wá fẹ́ yàwó àìmọye àwọn ọmọ tó yẹ pé wọ́n da ẹ̀kú wọn rẹwà wọ́n wà nàìjíríà. kọ́lọ́ ṣe àti ṣe tó dáa fún ní jàre wo ẹ kó wájú ẹ bá mi wá nǹkan tó máa jẹ jàre. Fatima kí ni nǹkan tó ń ṣe ẹ gangan náà like what is wrong with you kí ni problem ẹ gangan sọ fún mi so ayé ti gba tápá ẹ débi pé òun kọ́ lé ìgúnnu nínú ilé tó yẹ pé mo ṣe wàhálà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kó tó di pé ṣọmọ ṣọmọ nǹkan tó tẹ̀ kó tó di pé mo gádà owó owó ilé mo ní kó gba lé sí bíbáyìí ṣé nítorí nǹkan tó ń ṣe bíbáyìí náà ló ṣe fẹ́ wá sí Àbújá torí gbogbo àwọn ọ̀rẹ́ ìtẹ́jọ́ rìnrìn òṣì kiri ẹ máa jáde lọ láàárọ̀ ó di alẹ́ kẹ́ tó dé gbogbo àwọn security àdúgbò ń complain àwọn landlord àdúgbò wọ́n ń pè mí kí ló tó ń ṣe báyìí náà ṣé nítorí nǹkan tí mo ṣe fi ẹ́ sí báyìí lélẹ́yìn ni. ẹ bọ ṣé ó lè mí tẹ̀lé wọn jáde. òun tẹ̀lé wọn jáde ṣé wọn ò dárúkọ ẹ sí ni èmi ò ń tẹ̀lé wọn lọ́bi kankan o mi ń tẹ̀lé wọn lọ́bi bóyá tó ń bá kàn rí pé bí a mo sìn wọn àbí mo bá wọn ọ̀dà uber or something mo kí tẹ̀lé wọn lọ. àwọn guys tó ń wá sí ìbàdàn náà wá wá. ọkùnrin òkùnkùn ń wá bíbá yìí o ọkùnrin òun àfi bóyá àwọn boyfriend wọn tó ń bá kàn kò dẹ́sí pé wọ́n máa ń wọlé ìta ló máa wà dáhùn. táwọn boyfriend bá ti wá wá tó bá ti fẹ́ jáde wọn náà múra wá tẹ̀lé wọn àbí. Ah, torí o mọ̀ pé boyfriend ti tẹ ò sí lára right èmi ò kí ń tẹ̀lé wọn lọ́bi kọ́kọ́ ni mo ń sọ. kí ni nǹkan tó ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀ ṣé o gbọ́ nǹkan tó ń sọ ni kí ni nǹkan tó ń sọ mo gbálé fún ẹ o kó àwọn kun o kó o gba àwọn obìnrin sí bíbá ṣé bíbá jẹ́ òtẹ́ ni ó jẹ́lé aṣẹ́wó ni tẹ́mi bá mọ̀ gbogbo rubbish náà máa ṣe ń báyìí ṣé èmi máa kó máa gbálé sí bíbá yìí fún ẹni sórí kò tiẹ̀ kò sí nǹkan kan tí mo fẹ́ sọ ju pé tí bá máa fi padà sí Àbújá tó bá yẹ pé same story tó ń sọ fún mi náà ni mo ṣì ń gbọ́ ó ti tán fún ẹnìyẹn seriously Eh. yeah. so you are going to break up with me because of my friend. mi sọ fún ẹ pé break up ó ti tán fún ẹ tí mo mí ni pé àbújá tó fẹ́ lọ yẹn àbújá yẹn ló máa máa gbé ilé tó fẹ́ máa dá jókòó sí yẹn ilé yẹn ló máa wà látàárọ̀ di alẹ́. i reject that in jesus name. wo o máa fèsì lẹ́sẹ̀ ọlọ́run jẹ́ ká rí kan burúkú mama abuja abuja kọ ivory coast. dàpọ̀ us báwo. bá a ṣe rí nìyẹn o. <laughs> ọ̀rọ̀ ẹ máa ń pa mí lẹ́rìn. ṣó dẹ̀ fíò ọmọ yẹn ó lè fẹ́ ṣá us. us kẹ us báwo. bá a ṣe rí nìyẹn ṣẹ́rí àǹtí mi. mo ń gbọ́. ẹ ṣàmọ̀pọ̀ mo lówó lọ́mọ ẹ̀ ọmọ mínísítà ni so èmi náà tí mo fẹ́ kó adúrú owó yẹn sílẹ̀ tá a fẹ́ fi ṣe wedding mo invest ni mo invest ni èyí náà imagine ọmọ mínísítà bó ṣe wà yẹn gbogbo nǹkan tó ní láyé lọ́rùn ọwọ́ mi náà ni gbogbo ẹ̀ ṣì máa tún fall back sí ó yẹ kí gbogbo ẹ ti yé yín bẹ́ẹ̀ yẹn ẹ wò ẹ jẹ́ kí mi invest gbogbo tí mo ní for now kí n fi invest lórí wedding yìí hmm. bó ṣe wà nìyẹn wà àǹtí mi. àánú ẹ dẹ̀ ṣe mí oníṣọlọ́run ìwọ̀nba tọ́rọ́ kọ́ bọ̀ tó ṣàjọ wàá tún wá lọ fẹ́ fi gbé ọmọ kan lọ sí US àti bó dàbí pé ẹ get bó ṣe lọ <laughs> maybe with time ti preparation ẹ bá dé level kan ó máa yé yín àlọ́ mo lówó lọ́mọ tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn náà hmm. ẹ wà tí mo jẹ́ ká kò lórí yẹn mo kàn ní kí n fi tó ilé tí náà ní sá ẹ wò ó. kò sí wàhálà tó bá ti sọ pé bóyá fẹ́ ṣe nìyẹn hmm, ìwọ ló mọ̀ ṣọ́ọ̀bù tí mo ní o bá mi wá sí gbòòrò bíbà kò sọ́jà nǹkan owó àkànkọ́jà jọ ni ó náà wo gbogbo àdúgbò kò sọ́jà. ẹ ní sùúrù àǹtí mi ẹ̀yin náà mọ̀ pé project tó wà lọ́wọ́ mi nsìn ó pọ̀. Hmm, dapò. for now ah. ẹ jọ̀ọ́ ẹ máa manage bí báyìí. dapò. máa fi yín sọ́kàn ẹ máa manage ẹ̀ṣẹ̀ gbọ́. ọlọ́run ṣàánú mi ṣé pírójẹ́tì lé ọmọ tó fẹ́ gbé dání kò sí ṣòro mo ti gbọ́ ẹ. ẹ wo hmm. àǹtí mi. èmi fẹ́ tilẹ̀kùn. kò sí ọ̀la bó bá yẹ jẹ́ ẹ ṣe ọlọ́run ó ṣọ pàdé. wọ́n ṣòro sá fún ṣẹmọ bẹ́ẹ̀ ikú ló. Nick ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń bá mi gbé mi báyìí mi ní problem pẹ̀lú ẹni méjèèjì. ẹ dẹ̀ mọ̀ pé mi náà kò ṣe pé mo jẹ́ ọ̀kan tó fẹ́ máa dágbé but there is a problem. problem kí ló ṣẹlẹ̀. ó ní ọjọ́ tó ń dé yẹn lórí àwọn security wọn dáhùn dúró lẹ́nu rẹ̀ wọ́n ṣàṣù oríṣiríṣi fún un ó tún ní àwọn neighbor náà máa ń kó òun wọ́n ṣàmáà rojú Bísọ́lá ìwọ ni mo kí ni mi ṣe kí ló sọ pé mi ṣe kí lè ṣe ní gbogbo ṣé mo ti ṣe ni. ó kàn ní òun láìkí àìdí àti ọkùnrin máa wá bí. ó dẹ̀ mọ̀ pé bí ìgbà tẹ́ kó wọn nìkan náà ni wọ́n máa ń wá wá gbogbo ìgbà ni. Hmm, ṣé ó ń pè wọ́n ṣọ́ ń gbọ́ ẹni tí ń pa wa ta ló ń fìdí wọn láwọn formation báyìí. the point is má gbọ́ ọkùnrin eh, that should be the case aṣáṣe lè kọ̀ntún láti máa gbé bí lọ ṣá. ọkọ lè gbé bí náà. Ah, ẹ ẹ sórí ọ̀rọ̀ ti gbígbé bí yẹn náà kò ní pọ́síbù mọ́ ah. ó ní ìwọ̀n láìkí àìdí àbàkọ̀ṣe pọ̀ ọkùnrin máa wá máa máa tẹ̀lé ní jáde ah, onídàkúdà mi síta. Hmm, but do you guys know what? kútọ́ lè ní tẹ̀síwájú kò síbi tí mẹ́lùú tẹ̀ lọ́ta ló fẹ́ accept mi sílé nígbà tẹ̀ ni mo fẹ́ pẹ̀rù mi lọ sí ta ló fẹ́ gbà mí sí ah, mi. Ah, ọ̀rọ̀ ọkọ là ń sọ yìí tó bá dà mí síta ẹgbẹ́ ni mo fẹ́ lọ ẹyin dẹ̀ wọ́n lọ́la àsìkò tọ̀ ni ṣé mo fẹ́ bẹ́ẹ̀ ni máa lọ́kù tọ̀ ni ìwọ rí àmọ́ bí tó ń gbé. tó bá tẹ̀jú níbi kan tó ń gbé sí báníkì máa tẹ̀lé lọ pé kíní. àdẹ̀ní kíní ọ̀bá tẹ̀ ní ká pè wọ́n àbí báwo ṣé ká pè wọ́n ká bẹ́ẹ̀ ìwọ ní nọ́mbà ọkọ mi. rárá pé kí n tó dẹ̀ nọ́mbà ìṣọ́ síwájú pé àti ẹ̀ ní you know what I said mo ní àti ẹ̀ ní nọ́mbà àwọn àbáníká pé wọ́n àbí kọ́ tí mo sọ fún ẹ. Eh, eh, nǹkan tó mì. mo ní àti ẹ̀ tó dẹ̀ nọ́mbà ìṣọ́ this my phone. níkẹ́ ó ní nọ́mbà olóòtú. nọ́mbà ẹ wọlé mímọ̀ tó jẹ́ olóòtú náà bá máa yẹ nọ́mbà ẹ eh, abọ́ òní má parọ́ sọ́ọ́. èmi èmi Bísọ́lá àbá ẹ ẹ wò ó tiẹ̀ sí. see my phone rẹ you can check it o. I can't. You trust me now. Ah, ah, ah babe, I'm not about to die. Eh, no, no, no. mi ṣé kò sá sí wàhálà. kò máa sí wàhálà màdúpẹ́ lọ́wọ́ náà. àmì mà báwo ni ọjà. a mánéèjì o ó yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ṣá. èmi náà jẹ́ ti jẹ́ yàtọ̀ torí kí tó lọ Ìbàdàn ẹ̀ tí kọ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tí kọ̀ ẹ̀dá ó ti yàtọ̀ ni bàbá láńlọ́ọ̀dù yẹn kọ̀ọ̀kan ó ní lára mọ́. ah ọ̀rọ̀ yín bàmá yà àfi kéèyàn ṣàfisílẹ̀ pẹ̀lú ti ṣe ó ti mọ́ lára. jẹ́jẹ́ lọ́la wọn máa ṣe. Uh, ọ̀rẹ́ yín kọ̀. èwo nu wọn. ẹ mọ́mí jùmọ̀kẹ́. àlàáfíà ló wà. ọ̀rẹ́ ò kì í ya ọ̀rẹ́ nìyẹn. àkóbá ni ò kì í yára wọn. <laughs> ó máa láìkì àwọn ọmọ rẹ yìí. ṣé jùmọ̀kẹ́. no Bísọ́lá àbúrò jùmọ̀kẹ́. àbúrò jùmọ̀kẹ́ ẹ ṣé ẹ ti jọ ń bára yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí. no àfikún tá a bá tó bá wá sọ́dọ̀ yín àbí àlọ́ sọ́dọ̀ tí bá kọ sí ṣọ́ọ̀bù mọ́mẹ́ náà ti bá kí wọn náà ni. ẹ̀yin ọmọ yìí pàápàá nǹkan bẹ́ẹ̀ yẹn ń lọ lábẹ́lẹ̀. no no no no mọ́mí ẹ má ṣì mí gbọ́ o àti màá ai ai nìkan là ń ṣe mo try láti follow ẹ ní Instagram gan kò follow back mo rẹ mo WhatsApp number so mi ìbá rẹ wọn ò pè tí bá fi máa dẹ́kọ̀ máa get in touch pẹ̀lú ṣùgbọ́n ṣì ń wá ṣọ́ọ̀bù wọn rẹ̀. ibẹ̀ náà lọ ṣe wà. sí wàhálà ó tó da náà ni ó kàn jẹ́ pé àwọn Yorùbá máa ń sọ pé ẹnu èèyàn lèèyàn fi ń kọ méje o ah. màá mú ẹ lọ sọ́dọ̀ yẹ ìyẹn ọ̀rẹ́ mi wàá lọ fẹnu ẹ wàá fi sọ mo mọ̀ pé ó máa láìkẹ́ ó máa à ah, káròdì máa ṣọ wa láti kékeré ta ti ń bọ̀ ó máa ni akúkú ti mọ ara wa a dẹ̀ ti mọ bá ṣe jọ ń èmi náà dẹ̀ láìkẹ́ ọmọ yẹn mo láìkẹ́. kò sí pọ́lẹ̀ tí bá ti rẹ́sì bóyá ká bóyá là á lò lọ. ẹ ṣé o dẹ̀ ti rẹ́dì tó fẹ́ jẹun sí. Ah, mọ́mí ẹ̀ wò mo ti rẹ́dì àti jẹun ẹ lọ fún lóúnjẹ. fúnra ara mi ni màá sáàbù ọkọ mi lọ́tẹ̀ẹ̀lì. Daddy, I call it Sam mo lájùmọ̀kẹ́. ẹ kú jọ́ mẹ́ta. báwo lè ṣe rìn. Um, um, daddy, mo wá introduce ọkọ àfẹ́sọ́nà yìí sí. ọkọ àfẹ́sọ́nà yìí. bẹ́ẹ̀ni. What's the name? Dèmọ́lá ọmọlúwo ni ẹ. Ìjẹ̀bú ọmọ Ìjẹ̀bú ni sá. ní ìpínlẹ̀ Ògùn. Ògùn bẹ́ẹ̀ ni sá. You are mostly welcome. Thank you, sir. Thank you, sir. Olajumoke. Sir. A child of God. Yes pé he don't use fake life. ó wò wípé ojú títì mi báyìí bàbá ẹ̀ ti ń ṣiṣẹ́ ó mú ọkọ tó fẹ́fẹ́ nígbésí ayé ẹ̀ ó mú pé lágbájá jẹ́ ká lọ méjì bàbá mi. ọlájúmọ̀kẹ́. sá tí ayé bá ń jẹ ayé tígbà bá ń jẹ ìgbà ò ní tẹ ò ní tí ojú ò ní tì ẹ́ láyéláyé gbogbo tí o bá dáwọ́lé báyìí tó o bá dáwọ́lé a máa yọrí sí dáadáa ọmọ ara ẹ lè gbógun kọ́ máa dámọ̀ kan dìtẹ̀ asán lórí asán ló máa já mi you make me proud of you. Ademola, sá tọ́jú ọmọdé fún mi má jẹ́ kí ìràkúrìn ó nífẹ̀ẹ́ mo ti nífẹ̀ẹ́ láyé àti lọ́run you understand. yes sir. èmi ò ń wo mode of dressing ni o pé bóyá irun kan lè ṣe àbí irun kankan yẹn kọ́ ìwà tó wà nínú ẹ̀dá lẹ̀dá máa hù. you came to this place i can see your reaction o hùwà bí ẹni jẹ́ pé ah, ṣé bàbá ẹ̀ náà rè no you understand. yes sir. mo kàwé o ṣùgbọ́n bí a bá ti wálé ayé pa máa rí la máa rí mo dẹ̀ fọ́ tán ọmọ mi. Juwaka, I'm sorry to say this in presence of your man. Àbúrò ẹ àti mọ̀nsí ẹ. Kí ló ń wò lọ́kàn yìí? Ojú ló sọ. Ojú lóṣù. Ojú ẹ sín wọn lóṣù yẹn. Nígbàkigbà tí o bá ń rántí pé o ní bàbá just pray to almighty allah pé ibi tí mo fẹ́ dé láì mi olódùmarè sí mi débẹ̀ gbogbo àdá tó bá lo fake life láyé failure ni o ti san dáórì àmọ́ mò ń ṣàdúrà fún ẹ lẹ́nu ó máa bí bèjì fún ẹ o bàbá tó bí mi. kó tó lọ one more time. Let me remind you one more time United States ni mo ti fẹ́ ṣe wedding it has not going to be a problem. hello young kilo ń jẹ́ bẹ́ẹ̀ o. Oh, hmm. kò budget mi tó wà ní plans mi everything. Hmm. kó má di pé tójú bá yẹ kí tó ń not at all. Hmm. babe jẹ́ kí n no problem. jẹ́ kí n máa lọ um sister mo ẹ káàbọ̀ sá. ẹ káàbọ̀. ẹ káàbọ̀ sá. ẹ rẹ sá. ọ̀rẹ́ bèbí. I've been missing you so much, baby. Okay, darling. I miss you. Eh. Maybe mm, you need to start going now. Okay. Yeah. Uh, Bye-bye. Take care of yourself. Babe, I'm, I'm coming. Okay, no problem. Bye-bye. Bọ́ wá máa fún mi plot yẹn. Wá fún mi plot yẹn. Ojú tó gbé wọ̀nyẹn dá. Áà ah, èmi gan mo ní tìfẹ́. Ṣé ọ̀rẹ́ mi? Ọ̀rẹ́ mi ẹ kú ìjókòó. Hmm, tàbí wàá fi máa paná. Bẹ́ẹ̀ ni tiẹ̀ rí pẹ̀lú àwọn jẹkújẹ. èmi wà òkè mà. ṣé ìjọ mẹ́ta ṣe yí ṣe yìí. yes ma. gbogbo ìbàdàn ń kọ́. iṣẹ́ ń kọ́. Ah, ah, mo rí pé o tiẹ̀ ti yàtọ̀ gan-an ni ó dà pé ìbàdàn yẹn ó bẹ̀ lára mu. ọ̀gá ah, ọ̀rẹ́ mi. ọ̀gá ọ̀rẹ́ mi ó dẹ̀ tó bí o. ọpẹ́ ni báwa lọ jansen. a dúpẹ́ o ọpẹ́lọpẹ́ ọmọ mi ah, ah. in fact <laughs> orí pé everywhere ti change. Jùmọ̀kẹ́ kọ́ àti Bísọ́lá. Jùmọ̀kẹ́ wà Bísọ́lá wà Jùmọ̀kẹ́ ó sáré jáde then bisola ó máa dé bá wa láìpẹ́ yìí. <laughs> ọ̀rẹ́ mi ò ga o <laughs> àwọn ọmọ wa yìí máa ń dán nǹkan wo. kí ni ẹ. anyway kò jọ mí lójú ṣá torí wọn mọ bẹ́ẹ̀ mi àti ẹ bá ṣe jọ wà tàbá dẹ̀ ṣe jọ ń ṣe bẹ́ẹ̀ ó máa lọ bẹ́ẹ̀ títí láéláé ni. bẹ́ẹ̀ ni o ọ̀rẹ́ ọ̀rẹ́. ọ̀rẹ́ mi o wò yorùbá ní ẹnu oníkàn báyìí náà ti ń pọ́n pọ́n tètè ya fẹ́nu ara ẹ̀ sọ tó bá wà o. so na your báwo pẹ̀lẹ́. yes ma yes ma bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mo ti wà ní ìbàdàn mo dẹ̀ ti ń ṣiṣẹ́ lọ. bẹ́ẹ̀ òun náà ti ń ṣe àmì díẹ̀díẹ̀. ọ̀pẹ ni. ìgbà tí mọ́mídà àwọn òpin ṣé ò tí tò níyàwó ni kí n settle down wọ́n gbà ah, kí ni mo fẹ́ ṣe náà. gba àwọn ladies yẹn wọ́n máa ń bà mí torí ah, ẹ wo àwọn obìnrin ò ṣe ẹ má bínú mà so máa wò pé ah, Bísọ́lá tí mo ti mọ̀ for long láti kékeré ó pè mí tí mo dẹ̀ mọ̀ yìí mo mọ̀ pé ilé ire ló ti wá mo wá sọ fún mọ́mì wọ́n wá ní kí wá sọ fún yín pé tẹ́yìn bá ti fọwọ́ sí i kò sí problem tí mò ń pè kí n wá bá yín pé. àwa la kúkú báwọn méjèèjì. Bísọ́lá àtẹ̀mí Bísọ́lá Bísọ́lá àtẹ̀mí ẹ ṣí ìyá àtọmọ ẹ̀yin méjèèjì ẹ wá plan ẹ jọ pé ìmọ̀ yín pọ̀ ẹ lè fẹ́ fẹ́ ọmọ ti tèmi ah wá ń bínú owó wo lo níná kí ló ń ṣe ẹ ná. Ah! ó wá ní o fẹ́ fẹ́ ọmọ ti tèmi o fẹ́ fẹ́ Bísọ́lá mi iṣẹ́ wo ló tiẹ̀ tí ì ṣe ná ìwọ náà mi Bísọ́lá ti tèmi àìsí oh, ìyá àtọmọ ọ̀rọ̀ yín ti yé mi ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ni ẹ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni ẹ́ torí mo ti máa ń rojọ́ fún ẹ pé bísọ́lá ń fún mi lówó o bísọ́lá ń ṣe gbá o ó ń ṣàwo o bísọ́lá ń ṣe eléyìí ó ń ṣe tọ̀hún ó wá ń plan ẹ̀yin méjèèjì jọ plan pé kí ọmọ títí ẹ kó wá fẹ́ bísọ́lá àti tèmi ah. kò jọ mo sorry àti pé ọmọ mi ó ti ń lo venza ó ti ní kànídì ìsìn ló mọ̀ yí pé ọmọ ẹ ṣe èyí ó fẹ́ẹ́ fẹ́ bísọ́lá àti tèmi ah, ah, ayé le o. má ronú bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ eh, kò rí bẹ́ẹ̀ àwa la bí àwọn ọmọ yìí jẹ́ kí wọ́n jọ lájọṣepọ̀ so àárín wa lè dán mọ́rán títí láéláé. mo sọ̀rọ̀ àbí ṣé ó ti lẹ́ni tó fẹ́ fẹ́ ni. yes ó ti lẹ́ni tó fẹ́ fẹ́ ẹjọ́ ẹ̀kọ́ ìwọ ṣe yìí ó rò pé ó jọ̀gbà tí ẹjọ́ ń fẹsẹ̀ gbolẹ̀ káàkiri ń gbà yẹn láyé ìgbà yẹn wò wá ń bí torí ọmọ ti tèmi bí sọ́lá ti tèmi nísìn ọkọ tó ń fẹ́ ò lè stand lẹ́gbẹ̀ẹ́ ah. ìwọ owó wo lo ní tó fẹ́ fi bọ́ bí sọ́lá ìwọ yìí fẹ́ fẹ́ bí sọ́lá ẹ̀yin méjèèjì ẹ wá pílánì kò tí ẹ tún tì yín lójú kò tún ojú ò tì yín o tún wá ń gbé bọ̀ ẹ tún wá ń sọ níṣojú mi ìpè ṣe yìí o ó fẹ́ fẹ́ Bísọ́lá àti tèmi mo sọ̀rọ̀ kò jọ rárá rárá èmi ò sí nínú àwọn ẹni tí ó ń fọmọ dọ̀rẹ́ tí omi ìlè fọmọ mi dọ̀rẹ́ o kó yá wà láàyè ẹ kémi náà wà láàyè tèmi tó bá ti jẹ́ yẹn ni kó fọwọ́ mọ́ ọ̀rẹ́ ẹ rárá àti rárá ni tó kó yára wà láàyè ẹ mú mi ní rẹ̀ sí ìyẹn ò kẹ́ máa mú ẹ dání ah, bọ́tù mi ní ní ẹ gbé. ọ̀gẹ̀dẹ̀ you better change right now ó tó pẹ́ èyí ta láìmọ̀ fi ń ṣe ara o you better change right now káàkókò. ọlọ́run ti fún àyìnkọ́ wọ́n á sanra. ìṣẹ̀lẹ̀ ní jọ́njọ́ báyìí àti bí ọjọ́ kù. tani tí kí a máa pè náà wọ́n pẹ́ wọn. owó tí ọjọ́ kù sí. dágbà fún nìyẹn. ìgbéra máa fi ká máa fi ọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ inú mi dùn jìtìjìtì gan-an láti àárọ̀ tí mo ti dé in fact gbogbo report tí mo ti ń gbọ́ àti àwọn nǹkan tèmi fi ojú ara mi gan rí tàbí ẹ ti ṣiṣẹ́ gan inú mi dùn gidigidi gan ah, ah, in fact mo mọ̀ pé ibi tí àwọn ọ̀dájà tí wọ́n bá wà báyìí wọ́n máa ṣàdúrà fún yín ìdí nìdí ìdí ni pé ẹ ṣe ojú ẹ tún ṣe ẹ̀yìn <laughs> ẹ ṣe kò sá. ojúṣe mi ni mo ń ṣe tí n bá ṣe ẹlòmíràn ṣe eh, àti pé tilé oge tó ge jẹ ọ gbọ́dọ̀ fàgbàlagbà síbi nǹkan báyìí kó wá ṣe kú mọ fún wọn wọn má rí bí àwọn bí ẹbí ò sọ àwọn aláàtàgbọn á sọ pé òye wọn ṣiṣẹ́ ajúwe iṣẹ́ tó ń ṣe lẹ́yìn ẹwò gbàṣẹ jẹ ó ṣe kú mọ fún wọn ìrànlọ́wọ́ ìjẹ ní tèmi ní uh, inú mi inú mi rí ìtù seriously and. Ei, tá feito esse bar, assim. Estão indo. Recomendado de. Àgbò aṣọ yẹn rà. Àsìkò yìí wà táwọn aṣọ rẹ̀ rà. Àǹtí, kí ló dé? Ṣo fẹ́ gbé wọn mi ni? Mo fẹ́ wọnú dájì ni. À eléyìí, wàhálà ẹ̀ pọ̀ jù. Ẹ́ Ṣọlá tí n bá ti ń bọ̀ báyìí màá ti make sure pé mo jẹun mo yó dáadáa. Lẹ́yìn ọba ní okun eléyìí àti ẹ̀gbọ́n tẹ̀gbọ́n. Eh, eh, àgbà ti ń dé. Eh, ohun ọ̀sẹ̀ gbọ́dọ̀ disturb yín. àìrọ̀ ah, disturb báwo àgbà ti ń dé àwọn ti ń ṣe bí àgbà kó tó yá sí yàn àgbàlẹ̀ ọpọlọ. ilé ọkọ hmm. kẹ wà ṣé o ti ní boyfriend àbí fiancé. Ah, tí rẹ ò bá ní ṣé àní máa bí kiri pé a fẹ́ fọ rí ẹ̀ wò. Ah, dadi kọ́kọ́ ti ń ṣẹlẹ̀ lẹ́yìn ilé ẹ̀sán fún mi o dadi. a máa sọ yẹn létà a máa sọ létà. ẹ wò pẹ̀lú àmì ṣe eré boyfriend yẹn This thing came. Ah, whoa, whoa, whoa, whoa. okay, okay. um, you need to wipe it. Force out. Force it. Kọ́kọ́ wọ àwọn ìdílé báyìí. Kọ́kọ́ bí kò mú tó gbogbo tó wà lẹ́yìn. Èyí tẹ́lẹ̀ tó tó dé tó wò ó pé mo ṣe dáadáa yìí náà. Ó ń tẹ̀ lára. Ó ń tẹ̀ lára. Wàá mójútó nǹkan àbẹ́. Wọ́n lọ kò dúró lẹ́. Gbogbo sinmi díẹ̀ díẹ̀ sinmi báwo ló máa jẹ. láti ṣe fi pé mo tẹ̀lé ẹ̀rọ àti ṣe. ní ẹjọ́ sá. àǹtí ẹ jókòó ẹ jókòó ẹ jókòó mo ń gbọ́. ẹ sá bàtẹ́ni ká kúrò ní pé kìíní so àti ẹni kí wá bẹ́ẹ̀ ni because a fẹ́ lọ eh, ṣẹ̀dẹ̀ rí Fatima yìí ọlọ́kọ̀ fi ṣe áńgẹ́lì fún wa ni. àbí tẹ́tẹ̀rí bí èmi yìí mo kọ̀ fún àìní mi tí ìlú oyè adé bíi ọkọ̀ àfẹsọ̀nù dákì mo ti ní tìǹbà ní kí n máa lọ sódò ẹjọ́ tó yẹ lọ́wọ́ kó síbi tá a fẹ́ lọ ẹjọ́. ọ̀nkọ́ ẹ̀jọ́ gẹ́gẹ́ bí nǹkan tọ́rẹ̀ mi sọ tẹ́ bá ní ká máa lọ kó síbi tá a fẹ́ lọ ẹjọ́ ẹ ṣàánú wa ọlọ́run fi Fatima ṣàǹgẹ́lì fún wa pẹ̀lú gbogbo nǹkan tọ́rẹ̀ sọ tẹ́ ń gbọ́ nípa wa ọ̀nkú òótọ́ ni àmọ́ ṣá o kò ń ṣe gbọ́ àlà ń bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sáà wọn yìí kò ń ṣe gbogbo wa o kò ń ṣe gbogbo wa ṣùgbọ́n o àwọn tó ń ṣe mọ́ra wọn mọ́ra wọn. Oh, mm, ẹjọ́ ẹ má bínú ṣẹ́rí ẹni tó ń ṣe ṣíìtì ó mọ rẹ̀ adẹ̀ ti bá wí ẹjọ́ ẹ má bínú sí wa. irú ọ̀rọ̀ wo nìyẹn àwọn wo ló ń ṣe ṣíìtì ó jù mí pé mò ń ṣe ṣíìtì tí bá kówó dé ṣé mi fún ẹ bẹ́ẹ̀ òun ra òun ṣe subscription fún ẹnu ẹ̀. two thousand naira subscription ló fẹ́. four k per week. àbẹ̀wò ni àbẹ̀wò ni àbẹ̀wò ni ẹ má bínú sí wa nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ ní láti bára yín jà gbogbo nǹkan tí ẹ sọ òun ni mo ti gbọ́ ẹ ní problem pẹ̀lú mi ẹ dẹ̀ ní problem pẹ̀lú ìyàwó mi nǹkan tó kàn ṣẹlẹ̀ ni wípé èmi àti ìyàwó mi àti sọ̀rọ̀ ṣe get so I move anytime from now à padà sí Abuja but nǹkan tó ṣẹlẹ̀ ni wípé um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo máa try láti bá baba landlord sọ̀rọ̀ so wọ́n á lè mọ̀ pé àwọn fámìlì ìyàwó mi wọ́n ṣì wà around so a ṣe nínú owó tí mo san a ṣe ní six months so a ṣe lè manage ara ẹ̀ pẹ̀lú one month. Ah, ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun sọ lẹ́ẹ̀kan pé ìwọ àti ìyàwó rẹ ti sọ̀rọ̀ ẹ máa relocate èwo náà àwọn ìyàwó ẹ. mi sọ̀rọ̀ kí ló ètò ìyọrùn rẹ. kí ni ìwọ náà wò ń nǹkan tí bá bẹ ẹni kò dá mi lóhùn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo rí lè ní much láti sọ nǹkan tí mo ti sàn ẹ náà ni màá dúró lé so èmi àti ẹ I relocate lọ sí Abuja so first thing tomorrow morning baby please just pack your things we are moving down to Abuja. mi ò lọ sí Abuja kọ́ o ní nǹkan tó fẹ́ ṣe jù tẹ̀lé mi ṣé o gba àwọn ọ̀rẹ́ tó jókòó tí iná lẹ ṣe jọ fẹ́ máa rìn kiri dé o ní choice. Dele, Gina mi lè happy with at all inú bí mi gan mọ̀ pé mo lè hide mo ń fi òdélé inú o fọ́n bùbọ̀ and I'm, not, I'm, I'm mad at you. babe what do you mean ṣé àwọn goodies mo bẹ̀rẹ̀ láti grocery store ṣó láìkí ni I bought them from nice store. who's talking about goodies Dora who's talking about that i'm not happy with you torí pé wà á lot of things over there wà á gbé débi báyìí tán wà á fún Cardi B ní tẹ̀ wà á fún Tiwa Savage ní tẹ̀ èyí tó bá ṣẹ́kù rà ló máa máa gbé wá bẹ́ẹ̀ ni who does that kò make sense now. jesus you are funny you surprise me báwo ló ṣe máa ronú bẹ́ẹ̀ i'm home i'm home for good torí ẹ̀ mo ṣe wálé mo ò lè ṣe àṣedànù hmm. i'm here with good things for you only wọ́n ti mo ra ẹ lọ wo iye tí mo ra náà. take target. I put it, i very expensive. Mm-hmm. So she would have waist to defend on different girls like that. I don't do that. And you want me to believe that? Yeah, it's you and nobody but you. Problem. yeah, that's serious. Mm-hmm. Uh, it's true now. That's <laughs> serious. Should toast. Oh, sorry, my bad. <laughs> All right. So what next? what next doesn't uh, just let me know that you're dressed down and check ìgbẹ́ jáde síbi tó wà òkè ká bọ́ọ̀lù. ah see he's talking kó o gbé mi jáde àbí kí mi kankan gbé wọ jáde níbo ló mọ nàìjíríà ó ti pẹ́ tó ti fìlú lẹ́nà. <laughs> yes i'm gonna take you out. no o fẹ́ máa lo dá olórí mi àbí no problem no problem okay this is gonna be what is gonna happen To bá gbé mi jáde sí gbogbo bills yẹn orí ẹ̀ ló as much as tí atm pin ẹ̀ náà bá ti wà lórí want to balance it right here. i coming in? Yes, yes. I can hear <laughs> you. Yeah, all right. <laughs> sọ fún ẹ pé téèyàn bá wà wájú àwọn tó jù lọ hàn kí pariwo farabalẹ̀ ẹ ń yá farabalẹ̀ kó ṣàlàyé nǹkan tó dé báyìí fún mi. ṣebí dájì ọmọ tá à ń sọ yìí mo mọ dáadáa ni dáadáa ni mo ṣe mọmọ yẹn ṣé ọmọ tá à ń sọ yìí àwọn bọ́ọ̀lá tó mọ akákàkiri ẹlẹ́gùsì hundred percent balẹ̀ ẹlẹ́gùsì ọkọ àwọn máa bọ́ ọ̀sán wọn lórí lọ́wọ́ akákàkiri àdúrà tó tọ́ ẹ lè fẹ́ ṣẹ́gbọ́. Are you mad? Shut the fuck! What's all this shit, man? What do you mean? Oh, oh my God, need God, abi? o ń bá mi sọ dádì ẹyin méjì náà. ọ̀làdélé sinmi sinmi ṣáà ṣe sùúrù o mọ̀ ipá àwọn ló ń gbà ń bí àwọn ló rí nínú ọlọ́dẹ o àwọn wo ni broilers ẹ̀ wo ni sàkámà ń jẹ ṣáwọn tó ń bá rìn nìyẹn ni. ẹ wò dáàdì wọ́n ẹ̀jẹ̀ ẹ̀fẹ̀ lẹ́wọ̀n náà sàn ṣe rí àwọn tó ní sàkámà jẹ àwọn onírọ̀ ni wọ́n wọ́n máa ń parọ́ ayérayé sípàdé mi dẹ̀yìn wọ́n máa bá bọ́dá mi lọ́wọ́ wọn tán ẹ wo mi ò lè gbà o mi ò tiẹ̀ lè gbà o tó yẹ kí àwọn ṣẹ̀pẹ̀tẹ́rì yẹn tó yẹ pé ah, ẹ wò dáàdì wọ́n lè yé yín. táwọn èèyàn àwọn tó ń bá yín náà ní ṣẹpẹtẹrí broilers. kẹ́ni kò lè yé yín broilers ló máa ń pè wọ́n ní gbòòrò. àwọn ọ̀rẹ́ mi. tó bá tó dé percent bẹ́ẹ̀ máa mú wọn lẹ́lẹ́gùsì dájú kó lè yé wọn kó sì ẹ̀yẹ rámi ẹ̀jẹ̀ lè fẹ́ ẹ̀ lè fẹ́. kò ah! dájú ti go wings ó bá mi sọ̀rọ̀ pé tí bá kó fòkò lọ ayé máa jẹ́ tó kó fọ̀gbọ́n rọ́bìsì yẹn èmi tó kó fọ̀gbọ́n Ọlájélé Ọlájélé. Daddy, oh my God. ó tó ẹ ó tó ẹ. Ah ṣe bọ́mọ ti máa ń rí pẹ̀lú ẹ ni ó ń sọ yìí. ẹ ẹ dadi that my lovely cute girl tó máa ń tẹ̀lé mi wálé yẹn very beautiful girl yẹn òun ló sọ̀nà ẹ̀yin náà bọ́mọ yẹn àwọ̀ láwà lára yẹn dadi you know what i'm saying. àmọ́ dúró dúró ṣé o ti o ti mú ẹ lọ wo mọ àwọn èèyàn ẹ. ẹ̀mí ń lé àwọn girl yẹn. Eh, actually dad mi ah, mo ti meet our parents but i've talked to them several times on phone and tomale so many times They're sounding very cool ẹ mọ̀ kó lówó ló ń bá mi sọ̀rọ̀ as in i'm very content with them i'm, I'm fine with them. kí ló ń sọ lẹ́nu wa òkè òkun lorobo wa ní ibi ìlò wa ẹni tó fẹ́ fẹ́ ọmọ ẹ̀ wá lọ́bẹ̀ ẹjọ́ ọmọ ra yín báyìí èwo ní gbọ́n bá wọn sọ̀rọ̀ lórí fóònù kí ló dé. òkè bẹ̀rẹ̀ sọ́dá jáde mo rí ilé àbúṣe bẹ̀rẹ̀ sọ́nsẹ̀. o mọ ọmọ yẹn délé délé ò fẹ́ irú ọ̀rọ̀ wo nìyẹn uh, lẹ́yìn tó fẹ́ fẹ́ ah, wàá tẹ̀lé àròfà àwọn èèyàn ẹ̀ mọ́ ẹ báyìí gbádùn ẹ eh, bẹ́ẹ̀ ṣe sún àyẹ̀ kíní point bọ̀ ìmọ̀ àṣeyá sọ̀rọ̀ bí tàbí ẹ̀kọ́ tó next máa make ìgbésẹ̀ lórí kíní ẹ̀ bọ̀ tẹ́lẹ̀ máa jẹ́ kó mi máa sọ̀rọ̀ sí mi ẹ̀ níyà. jẹ́ jẹ́ àti ẹ̀ fún mi olùwà sọ mi bẹ́ẹ̀ sáré ẹ o mọ̀ kó tó máa o mọ̀ tó máa ṣe fún mi sí mo máa ń dàgbà mi ṣẹ́ bíi five hundred thousand naira mo máa ṣe sí two hundred naira note no no no hundred hundred hundred naira um, mi láì hundred naira two hundred naira ló fẹ́ two hundred naira farabalẹ̀ jọ two hundred naira ni kó bá mi ṣe sí five hundred thousand ẹ mo fẹ́ lọ lu pati ni mi iṣẹ́ mi sábà wálé mọ́ hòtẹ́ẹ̀ kan wa lọ́nà lọ́jì sí ní ṣáàjì ìyáàbí joseph àdúgbò hòtẹ́ẹ̀ máa lọ́nà lọ́jì gbogbo nílé kan wà dustin kúrò mo kàn ń gbé kúkú wà lóòótẹ́ ọmọ bóyá ti wà tó fẹ́ kó mọ̀ pé wọ́n ti wà nílẹ̀ tó ti yẹ ẹ sùwà sùwà ẹnu wà làwọn àtọ̀ ẹ̀wà ìbàjẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ o ṣe mo sọ fún wọn pé wọ́n <clears throat> ṣe owó yẹn ní ìkan á jẹ́ bíi two fifty ṣe bí five hundred ló ní kán fún mi ìkan á jẹ́ two fifty tèmi náà á tún jẹ́ two fifty tí wọ́n bá ń ná èmi náà máa ná tí wọ́n bá ń dansi alọ́ tó bá tó bá ń jù kò yí ẹ sọ fún báńkà yẹn wá bẹ́tà kó pe padà so that wàá lè fẹ́ mi ní two fifty tàbá kọ̀ wọnú mọ́tò àní máa ṣe. fáwọn ẹ̀ta ló fẹ́ gbà ẹ̀ máa hmm. ní kó ṣe sóyè bá mọ́tò náà méjì fifty hour mi kàn two thousand and kan ìyá jẹ́ ti tiẹ̀ nítorí nínú àwọn two fifty àbí owó tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe fáwọn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tẹ́ wọ́n máa nọ níbi ẹlẹ́dẹ̀gbẹ́ àbí bí wọ́n máa dúró ní bíláǹsì ó sì yẹ àbí bí kò tó mí nìyẹn. wà á kí ló kọ ọmọ ilẹ̀ tó ń fẹ́ gbà yẹn lọ bí ẹ̀kọ́ bá yẹ pàdé orúkọ mi lọ wọ́n mi létí ta òfin ló ń gbà kan. Ah, olórí burúkú Bísọ́lá ẹ̀ olórí burúkú Bísọ́lá. Ah! orí ẹ pé bísọ́nà tó fún ní fọ́ọ̀mù ìdánwò gbà yẹn lọ́hùn ah. ó ní mò ń sọ ọ̀bẹ àpẹ́kọ̀ pé ó ṣe pé pé yá nínú owó tó fún gbà yẹn bóyá mú wá bí five hundred thousand one hundred so wá wá ṣe yẹ so tí wọ́n bá ṣe èmi náà ṣe ó lè gbé ọ̀rẹ́ olè kó wọ́n mi wọ́n mi lè ọ̀gá wa nílẹ̀ so ètò ìwà tí lè gara jù mí lọ tèmi bá ná five hundred pẹ̀lú ẹ òbíláǹṣì wọ́n wà ju ẹ fún ní lẹ́gbẹ̀ẹ́ àbí kí ló ló ah, fi. ọ̀rẹ́ àdàbà ẹ̀ ń pètè òṣèlú pẹ̀yẹ ló gbọ́ ẹ̀yẹ́dẹ́mi gbọ́ má ṣe báyìí ọláyé o ti ń sọ̀rọ̀ sí mi fàdí ẹ̀ ló ń sọ̀rọ̀ sí náà owó oko ọ̀rọ̀ yìí ti pọ̀ jù náà why like this now. ókè ọ̀rọ̀ tí mo sọ ti pọ̀ jù tó fẹ́ gbọ́ ọ̀rọ̀ pọ̀ lẹ́bi ẹ̀kọ́ tí ó kù inú ọ̀ndẹ̀ lọ́dún bẹ́ẹ̀ sọ pé mi ò kàn mí dísọ̀kọ́ kan ó mọ̀ pé ah, ṣùgbọ́n ó yẹ kí wọn náà máa rántí àwọn ọkọ̀ tó ti ṣe sẹ́yìn ọmọ pé máa fẹ́ sọ̀rọ̀ fún yàn bí adijọ́ jẹ́ pàdé sára wa báyìí kó tó ṣe kàn wọ́n kọ́ ògbà tí bá gbọ́rọ̀ lẹ́gbọ̀n pẹ̀lú àwọn àṣìkò àlọ́rẹ̀. mo ti bẹ̀ẹ́ náà. ẹ ó ti bẹ̀ bọ̀ ọ́ ní ọ̀rọ̀ pé lè tán ní ọkàn náà tó bá tán lójú kò lè tán lọ́kàn fọmọ tẹ̀mí kan ṣẹ̀ ti rí bẹ́ẹ̀ ni pé mm, tó tábà dé pàtí ẹ̀ tábà dé pàtí ẹ̀ kó tó láwọn pàtí mi kan àwọn ìjọba zizu àwọn àwọn arábùmọ̀ ni ẹ̀pẹ̀rọ̀mọ̀ àṣeyàn àwọn pọ́ìsì àwọn làmáyẹ ọ̀tún ti yẹ ọ̀tún tọ́tẹ́mi kan rí bẹ́ẹ̀ ni pé àti débẹ̀ màá ti sọ fún bọ̀ọ̀pẹ̀ ẹ̀ lọ ọ̀rẹ́ àti ẹ̀dùn bá mi wá spéṣì kan sọ́wọ́ yìí ṣùgbọ́n kò ní jìnnà tí bá kàn lọ́wọ́ látọ̀ kan báyìí ọwọ́ àtọ́ra wa bọ̀tún yàrá wà lè jẹ́ sí tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn àjò tábà sí kò sọ máa lọ owó agbóyè ó fẹ́ jù pẹ̀lú àkóso wọn máa fi ẹ pa á lẹ́yìn èmi. òun lẹ́yìn tó wá ń pè ṣé èmi àmì wọn tó wọ̀ ló ń bá mi débi ni ọ̀rẹ́ mi ṣé mo ní ìdílé ẹ̀kún sọ mo ti lẹ́kún sọ rẹ̀ mi náà mọ nídìí ìjókòó tó máa jókòó tó pàdé jókòó papọ̀ tó ti yẹ ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ ilé ajọ ń lọ káàkiri bọ̀ tó níbi kan máa dé àní lè jókòó papọ̀ ó ti yẹ ọmọ tó pàdé ọ̀bọ̀ táì àti táì ló táì ó ti yẹ ajọ ibi tó tó ń fọwọ́ra mu tó ń fọwọ́ra àgbà. mi lọ́mọ yìí. o lọ patí mi. mi lọ́mọ. ẹ ìyẹn náà ìyẹn náà lè ṣubú ẹ bọ̀ tí ilé ọ̀dọ̀ mi ló wà yìí. ẹ bí a kà máa lọ. jẹ́ máa lọ lè bẹ̀rẹ̀ sí wàhálà. but But what? Hmm? But what? I've told you many times pé see me ò kí n gbélé. Ìwọ náà ṣàmù. Why you like this? Ah. Wait, are you trying to tell me pé I'm ministers wọn kì í ní time family one all? Yes, exactly. The time? Yes. You know my dad happens to be the minister for works and housing. So wọn kì í gbélé. Gbogbo state ló man talk carry carry. wọ́n man, travel out wọ́n kàn máa ń fò kiri ni most especially Abuja bó ṣe máa ń ṣe tiwọn Hmm? Wait, are you trying to tell me the reasons and the presence mean the staff oh, who works in the house? Yeah, don't um, dig Mr. It. Um, don't dig it. Yeah, you understand? Babe, what about mom? <sighs> okay, mom. Mom's case. So I very mom see me. I'm not like to sort of grandma. Because that's where we are always like based Are <laughs> you serious? Yes, grandma. now. Mm, ta ló fẹ́ máa gbélé? Oh, ilé kan empty ni I kì í gbé bẹ́ẹ̀, a kì í stay síbẹ̀. grandma I'm máa ń most of the time. Grandma? I sweat down. I'm not joking. Come on. Baby. Soldier. okay, it's okay. No problem. Ṣáàṣì jẹ́jẹ́ o lórí ọ̀rọ̀ obìnrin nítorí wípé ikú ikú lọ́gàrún. Ṣé gbẹ̀ndùn? Yeah, thank God, Daddy. <laughs> Mo ń bọ̀ ní àárọ̀ yìí. Mo wá dé vulcanizing spot yẹn. Eh. Daddy, nǹkan tí mo amaze me. Mo amazed. Ẹ ti expand ibẹ̀ yẹn, o ti ah, ó ti tóbi eh, gan. Oh, ah, ah, ọpẹ́ ni fọlọ́run bá. Wow. Yeah, you, you see, wọ́n ń lé ayé tá a wà yìí. Eh? Ọlọ́run tó ń wọ yẹn kò ní sọ̀kalẹ̀ látòkè kó wá ràn wá lọ́wọ́ èèyàn ló máa rán dẹ́n gbogbo rẹ tí wọ́n bá ń ṣe láyé yìí kò gbé tí èèyàn bá lówó lọ́wọ́ àìdí àkọ́kọ́ ò ní sí fún un bọ̀ tó bá wà lákàyè máa ṣe to do the right thing dúnà oore mélòó ni mo ṣe fún ẹ níjọ́ tí o wá ṣe táyà lọ́dọ̀ mi tí o ní just um, dizziness then I rush you down to the hospital uh, dúró tiẹ̀ tí tó fi wà ókè èmi ṣe tèmi fọ́nà ọba ni because àwọn ọmọ tèmi náà mi mọ tó máa ti rà nígbà then later later you came back to me pé ah o máa fẹ́ ṣe báyìí báyìí o fẹ́ travel kí n fún ẹ ní nọ́mbà mi o mo kàn fún ẹ with faith pé a ah, wà nù kí ni pé èmi náà léèyàn nílùú òyìnbó tó lè máa pè mí ṣé wọ́n pé a fẹ́ tó bí oṣù mẹ́sàn-án lẹ́yìn ìgbà tó ti lọ mo kàn édé wá rí pé ah, kọ́ọ̀lù wo lè kẹ̀ n bá gbé wọ́n fi wá sọ pé wọ́n ni wọn àyè tó mi dàjú à driving that day pé gbàgbọ́ pé wàá pè pa lọ́jọ́ kẹta ìjọ́ kẹta tó ló máa pè mí the next ni pé ẹjọ́ bá mi send account details yín. Ah. gbàtí mo rí owó yẹn ó kọ́kọ́ rẹ̀ mí sára mo ronú lọ mo pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pé how do you want me to do with this thing but later I saw a message pé dáàdi eh, ẹ bá mi manage owó ẹ̀kọ́ tí a bá mọ̀ pẹ̀lú ẹ̀bí ṣe lórí iṣẹ́ yín I was very happy you understand ló wá jẹ́ kémi náà wò pé ah, ok the level tí wọ́n máa ti máa bí wọ́n ṣe máa ń ṣe eh, fragrance kìíní jẹ́ kémi náà gbìyànjú mo fura bẹ̀rẹ̀ títí kò tún tọ́jọ́ kò tún tóṣù ó tún sẹ́ǹdì ànádà owó mi àlọ́ ajẹ́ kí n wá gba àwọn shops ńláńlá yẹn pé ok yá jẹ́ ká tún máa ta táyà ń bí báyìí so wọ́n lè mi máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà wọ́n máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o I thank God. you are more than that even more surprised pàtó kó tún já táyà tuntun. Ah, ṣé o kọjá mi láàárọ̀ yìí. Ah, o kọjá ń bẹ wọn yẹ ń já tuntun sílẹ̀ báyìí ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah, wọn sọ fún mi pé wọn bá jáde <laughs> ọlọ́wọ́ bá dúpẹ́ fún ẹ máa bá dúpẹ́ fún àwa pẹ̀lú ẹ ohun tó bá dá ọ lé àmà yọrí sí dáadáa àwọn ọmọ tiwa náà ibi tí wọ́n bá wọn náà bá dé wọn abálànú pàdé ìwọ náà wọn abálànú pàdé láti wọn náà abálànú jùlọ mo rí pé ó ṣe kò lé. Ah, dadi actually um, fiancé mi ó sọ fún mi pé grandma òun ni pé kí n ara wọn because èmi gan láti jọjọ ẹ̀dọ̀ mi ò tí ì meet wọn náà mo ṣe ń plan pé mo fẹ́ rí wọn náà ni. ṣé ọ̀dọ̀ grandma ẹ̀ ló ń gbé ni. ah dadi actually àwọn parents yẹn wọn kì í really see around them dadi minister for works and housing they are always busy okay. travelling up and down so one is better I had to come and see her grandma pé tí n bá rí grandma òun. so at least mama yẹn á mọ̀ pé excuse me pé ibi báyìí lọmọ òun máa ń lọ ọ̀dọ̀ ẹni <laughs> tí ó ń bá ọmọ òun wíre o <laughs> ah, màmá ṣe dáadáa gbà yẹn dákú bẹ́ẹ̀ ni ẹgbẹ́ atọ́ka yẹn ṣé o fẹ́ kí n bẹ́ẹ̀ débẹ̀ ni. àdájú ah, kò fẹ́ sí ọgọ́ ni ẹ. <laughs> ìyẹn ò lè ìyẹn ò lè ìyẹn ò lè ara ibi ká débẹ̀ ká sọ fún ọ ní pẹ́tò um, ẹni tẹ́ wo yìí o ọmọ mi ni o that may not be the biological father yes, but um, ẹbí mi ni mo kù fún ẹ ní bàbá ní lẹ́kọ̀ọ́ tá a wà mí báyìí ó simple now ọjọ́ ló ká ṣe lílo ẹ̀. Uh, actually daddy mo ń wo weekend yìí uh, let me say saturday. no no no this saturday is not it's out of it. Oh. yes out of it. Uh, lára àwọn ọmọ kan tí mo ti kọ́ ń ṣe organizer òun náà fẹ́ ṣe graduation fún láwọn ọmọ tóun náà kọ́ ń ṣe. Ah, ẹ gbọ́dọ̀ wà bẹ́ẹ̀. làwọn ọdẹ ti set kínní ẹ̀ sí standard tó yẹ kó máa wà fún wọn èmi náà tún wá fi ṣe chairman àjọ yẹn she understand so uh, what about sunday. Ah, sọ́ọ́dì wa òkè dáàdì. Sunday wa okay. Yes, sir. And we are suffering from Pampo Sunday. All right, I'm going to do that, sir. That is she go, she go, she go. Yes, sir. We appreciate that. The effort, we appreciate. Sir. And we eh, pray for business am our grow more. Àmín, àmín, àmín. Yes, sir. Ìbáni ìlú lé ní ìbáni ká jókòó sí. Ìyàwó tó máa ṣó jẹ fún òsì. Èmi ò dẹ̀ wáyà wo mọ́ bí n ṣe wáyé. Ah. Àwọn ọmọ méjì tọ́lọ́mọ bá fún mi. Kọ́lọ́mù bá we wò wọ́n. Mo appreciate o. Ẹ kú We appreciate ṣe dúró tì mí láti. Ọlọ́run ni Ọlọ́run ni Bádé pẹ́ fún ọ ikú lóbìnrin o ikú lóbìnrin ikú lóbìnrin o. tí mọ́mí ń gbé ni. àbúrò ẹ̀ ń kọ́. àbúrò mi ó wà nínú ilé. ṣé òun ló sọ fún ẹ pé òun fẹ́ ṣe nǹkan lónìí àbí àbí ta ni. yẹ bẹ́ẹ̀ ni ó sọ nǹkan tí a fẹ́ ṣe fún wa nígbà lẹ́yìn òun náà ló gbọ́ àgbẹ̀kí gbogbo àpàdé nígbà lẹ́yìn pé òun fẹ́ mọ́kàn wá sí ọ̀dọ́mọ́mi lẹ́yìn. babara ṣe Hey, darling. Sweetheart. Are you going to hug me? Sọlá. Ẹ káàárọ̀ dádì. Ẹ kalẹ́ dádì. Ọmọ ẹni tó jókòó yìí. Bẹ́ẹ̀ni dádì. Boyfriend mi fẹ́ sí mi. Ó mọ dáadáa. Màmá ẹ̀dá. Ó wà nílé. Kọ́lá fún mi. Mọ́mí. feel something about? Ṣé wàá fọ̀rẹ́ balẹ̀? Ẹ kú ìjókòó. Bẹ́ẹ̀ o. Badmus. Èmi náà ni wọn ní fi ẹlòmíì ṣe mí. Jùmọ̀kẹ́, ṣé mo lọ sọ fún bàbá ẹ̀? ń wà pàrọ̀ bíi káfíńdálá orí ẹyẹ ò pẹyẹ èmi ni ọmọ abogunloko akatagbá àṣẹ ọjọ́ ló máa pẹ́ oore ọ̀rọ̀ yorùbá ìpàdé kì í jìnnà I didn't pick an offense lórí pé ọmọ ẹ kọ́kọ́ lòun fẹ́ mú ọkọ wá mọ̀ ẹ́ ìyá ọmọ náà ni ọkọ màmá kọ́ mọ̀ kó tó kan bàbá ṣùgbọ́n ọlọ́run bá fẹ́ bò sí nínú kọ́mọ tó jókòó yìí dáàdì ẹ̀jẹ̀ bá mi débi kan. wojú mi àwọn eléwì wọn lẹ́ni tá a kéwì fún ojú ló ń wo just look at my face do you know her. I've never seen her before. That's my first daughter. Wow. Olajumoke by name. Olajumoke. Yes, Daddy. Ẹ̀yin mélòó ni mo bí? Ah, Daddy, àwọn obìnrin méjì lọ́nà. ìyá ilẹ̀. no daddy i can't believe this uh, daddy kò possible daddy fiance me, the current minister for works and housing ní country wa minister for funganizer. tí o bá mọ̀ mo fẹ́ kó mọ̀ lẹ́nu ọmọ tó jókòó yìí ètò wà lórí ìkúnlẹ̀ yìí ọmọ bíbí inú mi ni. ọjọ́ ló máa ń pẹ́ o ìpàdé kì í jìnnà mo sọ fún ẹ mo ní àwọn ọmọ tèmi ẹ̀jẹ̀ mi ni wọ́n máa jẹ́ tí ayé bá ń jí ayé èyí tó bá mú ìwàkiwà bàbá mi lòbí i'm putting it to you ta ló bí ọmọdé fún. ìwọ ló bí kò ní bàbá méjì ìwọ ni bàbá ẹ. kò ní bàbá méjì. hello. say to my face. Oh, ta ni bàbá ẹ. <laughs> la ẹnu ẹ kò sọ̀rọ̀ ni o. ẹ̀yin ni dáàbì mi. mo sọ fún ẹ mọ́nìkẹ́ ilẹ̀ ìtawà yìí small world. Olódùmarè àìlówó lọ́wọ́ panilórúkọ dà mr ni wọn ní fi ẹ̀. Demola ọjọ́ tí ìyàwó ẹ̀ mú ẹ wá bá mi ní workshop mi lẹ́gbẹ̀ẹ́ títì mo ní who is this man ó ní ọkọ àfẹ́sọ́nà wọn nìyẹn ó dẹ̀ tijú láti mú wá bá mi níbi tí mo wà yìí ó ní kí ló ń fẹ́ tijú fún mo ṣe àdúrà kan fún ọjọ́ náà mo ní táyé bá ń jẹ́ ayé tí bàbá ń jẹ́ ìgbà wàá máa bá ìgbà mu láyé àti láyé ni òní tẹ́ òní tí ojú òní tí gbogbo tó bá fẹ́ láyé tó bá ti sọ fún náà bàbá yìí ọlọ́run bẹ́ẹ̀ fẹ́ ni èyí tó bá fẹ́ olódùmarè àdúlé jìnnà sí ẹ mo dẹ̀ sọ fún ẹ mo ní ọmọ tó ń wò yìí ọmọ ni o ò ṣe ìyàwó fẹ́ mo wá béèrè nǹkan kan lọ́wọ́ ẹjọ́ rẹ mo ní kó o wò ké mo ní kí ló wò lọ́kàn yìí lójú lóṣù mo lójú ẹ̀sìn ìyá àti tàbúrò ẹ̀ lóṣù yẹn because I know you are, look, you are, you are living a fake life. mo wà sọ pé wọ́n ló kó bọ́mọdé yìí tó bá pé ń jọ́ lọ́hùn tí èmi ń bá ọmọ ìtakú pé no I'm staying with my dad tóun bá dùn ilé ayé òde rí báyìí what has been equal ilé ayé ò tí ì bàjẹ́ kò ní bàjẹ́. Do you understand? ìwọ èyí ló fẹ́ kọ́ bí fọ̀gánẹ́sà tí mo ṣe lówó ohun tó lọ́wọ́ bá ṣe mo sọ kọ́kọ́ fún ẹjọ́ tó ń kẹ̀rẹ̀ tó ń jáde mo ní mo promise ẹ pé òun ní róbìnrin mi inú lé mi bẹ́ẹ̀ ni kí n wà kí n má ní o kí n má ti lọ́mọ láyé mi desperate o. tàgbò ló ṣòro ìyàwó ẹ̀ mọ́ fipá my dear brother tó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ ìyàwó ò ṣì ìyàwó fẹ́ do you understand fa ìyàwó ẹ̀ mọ́ra ẹ̀ láyé láti bá àwọn ọmọ kan máa wà wọ́n máa ń gbé wọ́n á fẹ́ gbéra wọn wọ́n lé ní bàbá àwọn ló ní twenty five story building bàbá àwọn ló ní banana island bàbá àwọn ló ní fiji sea bàbá àwọn ń control kíní kan ń control gba fine yes wọ́n fẹ́ fi gbéra wọn ga lójú ọkùnrin ni àìmọye ọkùnrin àwa ní sáwọn náà ti lérí bí àti ìdánlórú ibẹ̀ fóbìnrin rí àti ìdán fóbìnrin rí tó bá pé lóòótọ́ lóòótọ́ ló nífẹ̀ẹ́ tó fẹ́fẹ́ èmi ń sọ fún ẹ pé mínísítà tó ní bàbá òun jẹ́ mínísítà for organizer ló jókòó yìí if he wants to marry her go ahead mo yọ ọ́ndà fún ẹ. bàbáda sí ẹ̀mí ẹ̀ bá fẹ́ ọmọdé ò ṣe ìyàwó fẹ́ tẹ́mi ò bá fẹ́ nítorí gbogbo ọ̀fọ̀ náà àpèsè ọkọ tiẹ̀ fún ẹ èmi ò ń purọ́ fún yàn mi dẹ̀ wọ́n ní agbọ́n ní àké tẹ̀ tó fọ ajá decide that's it àṣẹ hàn oní tí mo lè gbà do you understand. ọ̀rọ̀ ló ọ̀rọ̀ ló ń yọbi ọ̀rọ̀ ló ń yọ akó bó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ìwọ ni kò tọrọ ẹ̀ ṣe lọ́dọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ ọlájúmọ̀kẹ́ àkùkọ kì í kọ́lẹ̀ yìí bọ̀rọ̀ àwọn ilé ìbùdó sọ̀rọ̀ ẹ̀kọ́ tó bá ṣe ládùúgbò wa ní èmi ń lọ sí ìṣẹ́ra tí gọ́dọ̀ bá ṣe àwọn ìdíwọ̀n obìnrin bí wọn. ẹ̀mí ẹ̀yọ̀ ta ló fà á sẹ́mi mo fà á. ẹ̀yin pẹ̀lú ẹ̀rọ iṣẹ́ mi kí ló máa gbé jí wọ́n kan wá lé yìí. mo rán iṣẹ́ mi mo rán iṣẹ́ mi. bẹ́ẹ̀ bá dúró mi bẹ́ẹ̀. bọ́bá kan sọ wá sẹ́yìn. ẹ̀ wọ́n mi tó bá máa fẹ́ àfẹ́ tó bá ní fẹ́ ó wà lọ arákùnrin mi ọkùnrin kọ̀ọ̀kan tó máa lọ. èyí kò lè dùn báyìí mi jẹ́ sí i. ọlọ́pàá yóò jẹ́ èmi. èmi mi kẹ́ o ọmọ ẹ má dé alú bíbí o ọmọ ẹ má dé ọkọ̀ mi wá ní ìsìn o. ẹ wo èyí kò lè mi jẹ́ ọkọ̀ mi wá ní mi mi ni èyí ikú lóbìnrin o ikú lóbìnrin ikú lóbìnrin o ikú lóbìnrin ọ̀ṣọ́rọ̀ sá fún ṣẹ́mọ̀ bẹ́ẹ̀ ikú lóbìnrin. ikú lóbìnrin ṣá ìwọ ọmọ vulcanizer tó wá ń parọ́ fún mi pé mo mínísítà ni ẹ́ ó wá live fake life. can't believe this. Hmm. Ọba arun oníṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba rèé kò ṣe má jẹ́ odò ọba ló dẹ̀ kún yìí bàbá ẹ̀ ti ṣe mí lóore rí and I love this girl. In fact, for her to be even to be lying to me to this extent, ó mi put her love me náà. But kò yẹ kó tó wọn máa pa ọ tó level yìí náà, ó ti pọ̀ jù, this is too much. Oh God, I love this girl. Could it then ní Ọlọ́run lè change. I can change her. I will change her. I love her. I love her. I will be with her. Mami, ṣó tọ́ àbí No, ẹ sọ fún mi, ṣó tọ́ àbí kò tọ́? Ṣé kò ti parí báyìí? gbogbo kòkó gbogbo fẹ̀fẹ̀ gbogbo lànà mo lè dókè mo lè mo lè gòkè mo lè sọ mo lè kú mo lè ga èmi ni mo da tó yìí èmi ni mo rẹwà tó yìí èmi ni mo gba yìí tó yìí ẹjọ tó yọ lọ kí wàá lè rè gbogbo ẹ báyìí asán ni asán kọ́ ni gbogbo ẹ̀ já sí báyìí ni so ẹ̀yin lè sunkún àbí ẹ lè banú jẹ́ ẹ lè bomi jẹ lójú ah màmí sẹ́yìn ọmọ yìí pé gbogbo nǹkan tó ń dọ́kọ́ ni wúrà ni abẹ́ ìrántí kò gbákùrí ọ̀rọ̀ burúkú tẹ́ ẹ sọ fún èmi àti ọkọ àfẹ́sọ́nà mi lọ́jọ́ kìíní àná tá a wá síbí báyìí kìíní kan kìíní kan Bísọ́lá òun lọ ọmọ òun ló lú ọmọ òun ló máa ń gbé mọ́tò ńláńlá fún wa gbé yín jáde ló ń ṣe ló mọ̀ ṣé bóun lẹ́ bá yé ẹ̀jẹ̀ débi tó dé yìí ẹ́ fake life tẹ́ lò títí títí títí títí títí títí tẹ́ fi ba ayé ọmọ lọ́mọ jẹ́ ọmọ kékeré kí ni nǹkan tó ti mọ̀ kí ni nǹkan tó ti dà láyé ẹ̀ tó fi lé olóore dànù lára ẹ̀ olóore ẹni tó yẹ kó ṣàánú ẹ̀ gangan tó yẹ kó ṣe lóore tó yẹ kó ṣe ìdílé gangan lóore ẹ fi ìwà burúkú yín ẹ fi lè e dànù ẹ fi kárí ẹ dànù báyìí sí. àbí ṣóṣó ọ̀pẹ yẹn máa padà wá mọ́ ni abọ́kùnrin wo ló fẹ́ mọ̀ yìí pé o ìyàwó tó ń fẹ́ gbé sílé o onírọ́ ayérayé ni pé fake life ló ń lò fóun láti ọjọ́ táwọn ti tó máa lóun fẹ́fẹ́ sílé ó tọ́ àbí kò tọ́ wọ́n máa ń sọ yìí pé ikú lobìnrin ikú lobìnrin ikú lobìnrin ẹ̀yin tẹ́ ẹ máa ń jẹ́ káwọn èèyàn sọ yìí pé ikú lobìnrin ní kò ń ṣe gbogbo obìnrin ní kú bẹ́ẹ̀ ni àwa obìnrin kan à kì í ṣe ikú ìyè ni wá àlàáfíà ni wá ìfọkànbalẹ̀ ni wá ìdùnnú ni wá bí mo ṣe jẹ́ fún bàbá mi náà ni mo jẹ́ fọ́kọ mi ẹ̀yin yìí gọgọ ẹ̀yin yìí méjèèjì yìí gọgọ ni sáǹpù ikú lobìnrin ó tàn wọ́n náà ṣé mi ò kí ń sọ fún ẹ nígbà yẹn ṣé mi ò kí ń sọ mi ò kí ń sọ mi ò kí ń wọ̀nà ẹ̀ tó ìpègbèsè ayé tó ń lò yìí kò dáa kó dáa kó gbégbé ayé gidi kó lo real life kò sí bó ṣe lè wù kéèyàn jẹ́ láyé yìí tó bá ti present bó ṣe jẹ́ fún ọkùnrin ọkùnrin tó bá nífẹ̀ẹ́ ó máa fẹ́ bẹ́ẹ̀ ó ní láti parọ́ nǹkan tó jẹ́ nǹkan tó kì í ṣe nǹkan tó ní ẹ máa parọ́ kiri ẹ máa parọ́ kiri ẹ máa tàn ọkùnrin kiri ṣọ́tọ̀ àbí kò tàn ọlọ́run jẹ́ kó látúnṣe ọlọ́run jẹ́ kọ́rọ̀ ẹ látúnṣe ìwọ náà wàá kẹ́kọ̀ọ́ lára ilé nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ yìí pé kéèyàn yé parọ́ kiri mọ́ ẹ yé lo fake life mọ́ ẹ̀wọ̀n èmi ń lọlé ọkọ tèmi o ìwúráyè gbogbo ẹ̀. Yes. Oh. Oh. ṣe. Olúwa ó máa ṣe ṣe wò. I'm sorry. I have true feelings for you. You mean a lot to me. I'm sorry, Ah, hello, da baba mi o ṣe o, ẹlẹ́dàá o. Ah, Bàbá mi ṣe dáadáa. Bàbá onínú rẹ̀ ẹlẹ́dàá ẹ̀ olóhùn ti mi ló ti lẹ́yìn. Ah. Ẹlẹ́dàá mi ni. Ẹlẹ́dàá mo ń gbàdúrà pé kó padà I love you. bẹ́ẹ̀rù bá máa wù ní a máa fà mí hàn. ẹ jẹ́ ká máa fura nígbà gbogbo nítorí wípé ikú lóbìnrin ikú ikú lóbìnrin wọn ò ṣe sá fún lóra wọn ládùn ayé adùn ni wọn ò ṣe sá fún lóra wọn ládùn ayé obìnrin bímọ fún ni ò ní kó máa kọni obìnrin nífẹ̀ẹ́ ni ò máa ní kó máa pani ìwọ ló mọ ibi tẹ́ ẹ ti mọ̀ ìwọ ló mọ àwọn àmì tó rí ṣáàṣe jẹ́jẹ́ o lórí ọ̀rọ̀ obìnrin nítorí wípé ikú ikú. sáfù tóra wọn ládùn ayé àníwọ̀ ò ṣe sáfù tóra wọn ládùn ayé. ikú lóbìnrin o ikú lóbìnrin ikú lóbìnrin o ikú lóbìnrin wọ́n ṣòro sáfù ṣẹmọ̀ bẹ́ẹ̀ ikú lóbìnrin àwọn tún ládùn ayé ṣẹ̀ṣẹ̀ àmọ́ yìí lóbìnrin ikú lóbìnrin o ikú lóbìnrin wọn adégún wá tún sọ pé ògún mọ́ o ikú lóbìnrin ojú adùn inú ibi inú dúdú o ikú lóbìnrin a máa pẹ́ a máa ṣe a máa bá ọ̀rẹ́ rìn ikú lóbìnrin. princess adébísí adúpẹ́ o ó ṣe é gbogbo ìgbà ó tún ti ṣe léyìí fún wa god bless you mọ̀rọ̀mọ̀rọ̀ princess adébísí o.